الحمد لله وحده والصلاة والسلام الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيوزي ọjọ́ kẹtàdín ní ọgbọ̀n twenty seven nínú oṣù rọ̀bíù láàkiri oṣù kẹrin ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínlógójì ìjọ àti gbogbo àwọn ọmọ ya ní dc ní ìbàdí lílo abẹ́kúta káàbọ̀ sínú àlùkò wa ti máa ń wáyé ní oṣooṣù pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ẹnu ọ̀nà àbáwọlé kẹta tá a fẹ́ wọlé sínú ìsáàbẹ̀ sí kìlìmù yásá ìdọ́ ìlú kìtàdù náà òun náà ní ọ̀rọ̀ alukólọ kí ni jẹ́ kólọ àlàyé méjì ní bẹ lábẹ́rẹ́ àlàyé alákọ̀ọ́kọ́ kí ni wọ́n ń pè ní kólọ ìdí lárúbáwá ni kí ni ìtumọ̀ ẹ̀ kí dẹ̀ ni ìtọ́ka bíbáṣẹ̀rí àmú rẹ̀ alukólọ nínú èdè lárúbáwá wọ́n mú látara kánà àtàwùbá ọbẹ̀ wùlẹ̀ nítorí pé kọ̀ọ̀kan nú ọkọ àti ìyàwó yọ pọ̀ ìyẹn ni pé kọ̀ọ̀kan nú àwọn méjèèjì aṣọ ni wọ́n jẹ́ fúnra wọn. ẹ rí i pé àyà pé wọn ní kíni ọ ó pé wọn ní bíi báṣu wa nínú òfin ẹ̀sìn ìyẹn ni kókó àwọn ìyàwó ní ẹ̀wù wa àwa náà jẹ́ òwò fún wọn ẹ̀yin jẹ́ òwò ìyàwó ìyàwó náà jẹ́ òwò fẹ́yìn náà kí yẹn wá gbé òun yẹn lọ́rùn òun ni wọ́n pè ní kọlọ̀ ìyẹn ni pé ó ti dúdú káàdì yẹn. nínú òfin ẹ̀sìn kí ni wọ́n pè ní kọlọ̀ òun náà ni fúrkọ̀tún bẹ́ẹ̀ni ìdáwọ̀ jẹ́ yìí ni ó ń láàrin tọkọtaya aláìwá tó ti fún nídìí àárọ̀ àárọ̀ yìí ìyàwó máa san fọ́kọ yóò sì wáyé pẹ̀lú àwọn gbólóhùn kan kí ló léyìí wáyé nígbà tí yẹn bá ti súnra ẹni lórí pé súnsún yìí wá wá pẹ̀lú pé ọkọ súyàwó nǹkan tó bófin mu ni o pé kọ́ yọ aṣọ yẹn kọ́ yọ ọlọ́run tó wọn ò sí mọ́ ohun tó bófin mu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà sọ́mọ̀ sọ ní sọ́tù ìgbàkọ́rọ̀ àyà ọgọ́rùn-ún méjì àti mọ́kàndín ní ọgbọ̀n. أعوذ بالله من الشيطان الرجيم وإن خفتم ألا يقيم حدود الله ولا جناح عليهما ولا جناح عليهما فيما اختلفتم. Ọlọ́run ni tẹ́ ẹ bá ń payà pípé tọkọtaya láàrin ara wọn ààlà ọlọ́run fi ọlọ́run àwọn ìdájọ́ tọ́lọ́run mú wa kọ́bájá gbé wọn níbi ìsàmúṣẹ rẹ̀ láàrin ara wọn kò sẹ́sẹ̀ fún wọn fún wọn túkà ṣùgbọ́n ìtúkà yìí pẹ̀lú wípé obìnrin yẹn yóò fi kẹ̀kẹ́ ra ara rẹ̀ kúrò lábẹ́ kápá ọkọ yẹn èyí tọrọ ń bọ̀ wá lórí ẹ̀ òun náà ni máa rí tẹ́lẹ̀ yẹn ti sẹ́kun tẹ́lẹ̀ owó fẹ́fẹ́ yóò dá padà tó pé mo fẹ́ kú ní abẹ́ ìkápá rẹ̀ nígbà tó ti jáde kó fi hàn ọlọ́run èmi lè máa gbàgbọ́sẹ́ rẹ̀ níbi ìbágbèrè àti ẹ̀ ẹ̀rí kan nìyẹn ọlọ́run ní kò fẹ́fẹ́ kó wáyé kó mi ò lè ṣe bẹ́ẹ̀ ẹ̀rí kejì òun náà ní hadithi afáwọn ọ̀tọ̀lẹ̀ ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní kẹ́lí àwọn sábìtù ọmọ kọ́yì. obìnrin ìyàwó sábìtù ọlọ́ọ̀bá ànábì sallallahu alaihi wasallam wọ́n nílò ìdíje ọlọ́run. ẹ ó ní sọ oníṣáájú tó ọmọ pẹ́sù yìí má àtẹ́bọ̀ àlejò bíi kólókéń wọ̀lá dínní kìí ṣe pé mi nífẹ̀ẹ́ wà rẹ̀ tó níwà kìí dẹ̀ ṣe pé mi láìsí ẹ̀sìn rẹ̀ ó lẹ́sùn. ṣùgbọ́n mi ò èmi tún hẹ́ẹ̀tì kí n máa ti kùfúránì làásìr kó tẹ́lẹ̀ fún mi kí n má mọ rírì rẹ̀ lẹ́yìn tí mo ti jẹ́ mùsùlùmí fẹ́ rú irú ẹ̀ sì ti fẹ́ máa wáyé nípa bí mo ti kórìíra sáábìtú ọkọ̀ òun yẹn. wọ́n bá nàlẹ́ yìí sọ̀rọ̀ nípa ìwé sẹ́lẹ̀ àtẹ̀wò yìí ní alẹ́ ìṣèlú kọ́tọ́ ọ̀nà náà. alẹ́ sọ́lọ́lọ́ àtàláwa ni táwọn ká gbàgbé ń jọ́ kínní àtẹ̀tẹ̀ fẹ́ra ẹ̀. fáwọn ọdún dídí ọgbà ọkọ ló mú ọ gẹ́gẹ́ bíi sàdáàkì. wàá sì lè dá padà òfin rọ́nà lọ ọ̀ọ́lẹ̀ nà ẹ̀rí fẹ́mi obìnrin yẹn ti kú lára ọkùnrin yẹn yẹn yẹn yẹn láti náà gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ máa ń yẹjú ọ̀rọ̀ tóbìnrin bá ti lóhùn òdì fẹ́ mọ́kàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lọkùnrin ó ní sábà wí ń pa ẹni yìí òun ò lè sọ pé òní wa òní wa mo ti wọ́n tẹ̀ ní káwọ́ mọ́ ẹ̀ lára náà nìyẹn àti sábà wí ń pa ọkùnrin yìí láti òun ò ní òní wa òní wa òun ò lè ní ọ̀lẹ́sìn ó lẹ́kùn ẹ̀dẹ̀ má jẹ́ àgbàdo ẹ̀rí pé wọ́n fi àdìsù tó sọ tẹ́lẹ̀ tá a ti kà fún wa òun náà ní fi ìdá ẹ̀jẹ̀ ẹ̀kọ́ máa ń tẹ̀rù báwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ wọ̀ ní iná tọ́fẹ́ wì tó. tọ́ba já sí pé ẹni tí ẹ yọnu sí ìwà rẹ̀ àtẹ̀sìn rẹ̀ tọ́ba wá bá a yín fóun fẹ́ fẹ́ ọmọ yín ẹ kọ́kọ́ bíbẹ̀ kan àti ìbàjẹ́ tó kẹnu. Bọ́ọ̀lù ẹ̀sìn bẹ́ẹ̀ ẹni yìí wá nì. Tó ẹni yìí náà wá nì. Ẹni yìí nìyí ó lẹ́sìn ó níwà. Ṣùgbọ́n ẹ̀mí òun kọ̀ ọ́. Kódà àwọn ẹlẹ́gbẹ́ wa mi wà ìdè ó sì dàbí tọ́kùn bá wọlé kó fẹ́ tọ́sí lójú. Ẹ̀rí tó ní wọ́n ní ẹni yẹn pé ó bù rẹ̀ wà. nínú àwọn ọ̀rọ̀ mi ẹ̀rí ó ní bẹ́ẹ̀ ni wá ti forí sí tó fọrù sí tó ṣe rere fóun tó yìí òun ò fẹ́ kóun má mọ rẹ sí pẹ̀lú wípé ó ti jókòó ọ̀wọ́n lòun ò dúró ọ̀wọ́n dúró ta káwọn fi gàárì lànàbí sọlọ́lọ́ àtàlà ti sọ mọ́ wípé ọ̀dà àtẹ̀wò bíi náà àlébi àti ìfọ̀dà ǹjẹ́ ọgbà ọgbọ́n ló ó lè dá padà kú kóbi túkù lọ́rùn yẹn ó lè jókòó rẹ̀ lẹ́ẹ̀kọ́ mọ̀ kó o sí lábẹ́ àti òun mọ́ ọmọnìyàn ẹ̀mí rẹ̀ ti yọ oní náà náà náà ti bẹ́ẹ̀ ọkọ lọ́rọ̀ tó lọ́wọ́ ìkọlọ́ lọ́rọ̀ àyọ̀kọ́lá. wọ́n sọ lẹ́sìn ha tàbí kàdáàtì àlejò bá ṣe bí sábìkù jọ ọ̀dọ́ sábìkù gẹ́gẹ́ bíi pé aláṣẹ ni sábìkù jẹ́ ẹ mo sì fi aláṣẹ ni sábìkù jẹ́ àlejò wa sọ fún sábìkù yìí pé ọ̀yà àgbà ọgbà ọkọ rẹ padà kọ́ wa kọ́ lẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo lọ́mọ ọ̀ká tẹ̀ lọ má jọ jẹ́ ìkan náà lọ ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n bá ti sàlejò kan wọ́n máa lọ. àkàtúntò lọ sí bàrà o lè jẹ́ mọ́júmọ́ ọjọ́ bí ó kú lọ́dọ̀ rẹ̀ tó tètè kó ti fi nǹkan sí lára. ṣùgbọ́n wọ́n bá fi sọ́sùn kan yẹn àyẹ̀jú pé ibòmí ìtọ́ba lọ ìtúnyíṣẹ́ lọ gbà kejì tẹ àtijọ́ òní bẹ́ẹ̀ tó nípa bẹ́ẹ̀ bí olóhùn ti máa ń wáyé orin ilẹ̀ nínú ọ̀rọ̀ náà àti súnà nẹ́bí wípé obìnrin ó lè béèrè fún lọ́dọ̀ kínní o lọ́dọ̀ ọ̀pọ̀ nítorí ìrẹ̀lẹ̀. àlàyé kejì òun ni àwọn ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú kólò tí obìnrin kó béèrè fún pé kí ọkọ ti kínní o kó tún kún òun lẹ̀ kóun máa lọ nígbà tọrọ ọ̀fẹ́ rọgbọ hàn. akọ́kọ́ tí mo dá máa mú wa òun ni kí agbọ́dọ̀ bàtò tó lẹ́tọ̀ọ́ mi ọ̀sẹ̀ tó dáadáa ìgbẹ́nu lérò pé yan ń jáde o nígbà tí ẹni báwọn yẹn wọ́n tún yín bọ̀ sí lọ́kẹ́rọ̀ òwe ìwé wò táwọn ni wọ́n tún yín bọ̀ ìwé yẹn lè wá wáyé tó bá ti débi ìṣẹ̀lẹ̀ akọ̀tù láti lè mú wọ́n lè lọ́ba yẹn pátájọ́ ló ti kíni o ni wọ́n pè é ọ̀nà tó lè gbà wáyé rè àbúrò àwọn ibi ọ̀jẹ̀ ta ládájọ́ dé sọ ní ti ẹni bẹ́ẹ̀ irú ọkùnrin àbí tó lọ fẹjọ́ ọkọ ẹ̀ sùn pé oṣù kẹrin nìyí òtítọ́ tó òkú kẹ́yìn adájọ́ wa pàṣẹ ẹ̀mọ́fà ń bọ̀ wá bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà tó ṣe pé ìtúkalẹ̀ wáyé àwọn ẹni tí wọ́n tún lágbára nìyẹn tí ó sọ mọ́kànlá adájọ́ mẹ́fẹ́. àwọn ọ̀jọ̀gbọ́n méjì nílé ọkọ àti ilé ìyàwó bẹ́ẹ̀ lẹ́yìn náà lọ́kọ̀ kọ̀yàwó bẹ́ lọ́wọ́ wọn. ọkọ lè kọ̀yàwó ẹ̀ pẹ̀lú bí yọ sàlejò mẹ́ta bí bá máa ń sàlejò tàbí kó tó sùn mẹ́ta sí ìlà sàlejò tàbí kó bí ọmọ kó bí olójú ń bẹ ní inú rẹ̀ mọ̀rọ̀ ti rí kó fi jáde pé wọ́n ti kọ́ra wọn. ẹni tó lágbára bẹ́ẹ̀ òun làwọn ẹni méjì yẹn aṣojú nínú mọ̀lẹ́bí ìyàwó mọ̀lẹ́bí ọkọ. ọ̀rọ̀ yìí àbọ̀ mi ni wọ́n ti ń wí kẹ́mi lòun rẹ̀ rí ìkejì náà rẹ̀ rí àwọn méjèèjì ọkàn wọn kàn fi òkè lè gbé ẹtúkà tí wọ́n fi wí àtẹ́sí gbórí ẹ̀sìn bẹ́ẹ̀ náà ládájọ́ adájọ́ tó ṣe yí pé èèyàn kan nìyí kọ̀ báyàwó rẹ̀ pé kó di oṣù mẹ́rin ìyàwó yà lọ sí kíni o ọ̀rọ̀ ń bá adájọ́ tí oṣù mẹ́rin máa tẹ̀ pé adájọ́ wa pàtẹ pé mọ́júmọ́jú lọ súnmọ́ ìyàwó rẹ̀ yọ́bọ́ tí ọ̀gá ti súnmọ́ ọ̀gá ìkọ̀lẹ̀ gbà irú kíkọ́ ọ̀lẹ̀ yẹn yọ ọ̀wẹ̀ lọ́jọ́ ìdájọ́ wa obì péré ilé yẹn tó bá ní sàtúnṣe sínú bá rẹ̀ àbúrò tí ò ní faradà ọ̀pẹ lọ nìkan ọdún wa ń tẹ̀lé ọdún mẹ́rin gba ara yìí ara òun ní nígbà tó ilé ọ̀fẹ́ gbà mọ́ tó ń lè sọ fọ́dọ̀ adájọ́ tí wọ́n lè gbé lọ wọn lù wọn ká adájọ́ ṣẹlẹ̀ àti kéèké bá àwọn èyí tí wọ́n máa ń fi ẹ̀yẹ́ ní o ọ̀dọ́ mẹ́ta àwọn ilé ìdáwọ́ pọ̀ tún sílẹ̀ lọ́bẹ̀ máa ń pa fúnra rẹ̀ wọn máa fi ìjọba ẹlẹ́yà jáde eré ìdílé náà wọn máa sàwádà ìṣòro bẹ́ẹ̀ náà. tó nípa bẹ́ẹ̀ nínú àwọn kan sí àwọn ìdájọ́ tó ní ìṣe pẹ̀lú ẹ̀ òun ní pẹ́kọ̀ lọ tí obìnrin kọ́ gba ìsúlẹ̀ lọ́dọ̀ ọkọ ìṣó ilẹ̀ àṣírà nítorí pé ìbágbé yẹn burú láàrin àwọn àtọkọ ibi yóò lè wáyé àyàfi kí obìnrin yìí ó fi owó kan lára rẹ̀ padà owó nì ní obìnrin ó gbé lẹ ọkọ pé kí n máa bá tèmi lọ òun náà lówó sọdá àti tọgbà ń dè lórí ẹni tí gbàgbà tẹbi ọ̀rọ̀ sọdá àti gbogbo ní ká dé gbowó ni ọba nígbọn jẹ omi tí wọn ní ìfẹ́ tó ń fowó ńlá fẹ ọkẹ wa wò sí olóhùn lọ bẹ́ẹ̀ nígbà tó wọ ọba ti rọrùn tí ọba ti fèrè ikó lẹ ọmọ bí ọkẹ máa fi mọ sí fún ọ nígbà tó wọn bá pé méje lóhùn lọ ọ bí máa lọ bí lọ máa lọ kárí lọ. mo rò bó ṣe é sìn gbogbo nǹkan tó ti ṣe dáadáa tó sàǹfààní lára rẹ̀ ọlọ́run ti ní ni o òdìdí kẹwàá ni. bọ̀rọ̀ bá nìyẹn ti bẹ́ẹ̀ ni. òbúrò lè tún lọ sí sẹ́wọ̀n gbòmí náà o ṣùgbọ́n ìwọlẹ̀ ní iwájú. fáàní yẹn ti kílẹ̀ bẹ́ẹ̀ tàbí nínú yẹn bá ní ìtumọ̀ onírọ̀rùn fún láti lè fi kíni láti lè parí tó nílẹ̀. bákan náà kólọ̀ yìí obìnrin tó bá ti gbọ́n já ló lè béèrè lọ́dọ̀ ọkọ torí obìnrin tí ò sí ìgbọ́n bí ọmọ ohun ti ń ṣe bí ọmọ pín ní títàn ọ̀fẹ́ ìyàwó ọmọ àti kólọ̀ kí ló mọ̀ sí jẹ́rẹ́ ọlọ́mọ ọ̀pọ̀ pamọ́ níwọ̀ kí ló mọ ọkọ gẹ́gẹ́ kí ni ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ jù. ní ọkọ ọmọ pín ní sí ní ẹ̀rọ ọkọ ọmọ pọ́tọ́pọ́jọ́ ọmọ ní ẹ̀sìn tó lè fi làákà yẹ ẹ̀ sí ọ̀lẹ̀ wáyé lọ́dọ̀ rẹ̀ jù. bákan náà tọ́ba ti di kóbìnrin ti ṣe bẹ́ẹ̀ òun ló di alámọ̀dé ara rẹ o ọkọ̀ yóò lè kú ló dá lórí ẹ̀ wọ́n lọ rọ́jà àtàlẹ́kùn rẹ̀ ha kò sì lè lọ́wọ́ wọ́n gbà padà o bákan náà láàrin yìí pé wọ́n ń pera wọ́n lẹ̀ yẹn kọ̀tọ́rọ̀ ọ̀sálà kékeré yẹn àti ìhàrò àti ìdèrí nígbà tí ó ti rìn dà lọ́wọ́ fọ́kọ rẹ̀ tó ló wọ̀n fẹ́ mọ́ ọ̀rọ̀ kẹ́hìn ní súnmọ́ pé kí n tẹ́ ní oṣù mọ́ tẹ́lẹ̀ nígbà tó sọ pé o ti fún oníkólọ̀ oróbìnrin yẹn ti di ìyàwó ti sí ìyàwó yẹn mọ́. ló fi jẹ́ pé kólọ̀ yìí fọ́bìnrin lè fún yẹn nígbà tó ti àìsàn lọ́wọ́ àbí mọ́ra èyí tó yẹ kí yẹn tẹ̀ bá lòkè pẹ́ ó ní pé kò sí nira kankan bẹ́ẹ̀ ọlọ́run ká di júlẹ̀ ni pé sọ́sẹ́sẹ́ àtẹ́lẹ́sẹ́ àbúrò nílé fún yàrá ẹ̀kọ́ lọ. ṣùgbọ́n ìwà lọ́jọ́ ọkùnrin kókó sùn tábáyàwó rẹ̀ kọ́kọ́ kú omi má rí ẹ̀tọ́ rẹ̀ lò títí tí arọ́ fi wá ní obìnrin yẹn ìlà kálẹ̀ iná fi ha òní fún lẹ́tọ̀ rẹ̀ ló ń fi sọ pé á káwọn oṣù kájà wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tó lọ́n sọ yìí pé. ولا تعجلوهن لتذهبوا بشعر ما آتيتموهن لتسألي بسعد ما آتيتموهن إلا إلا أن ni máa ń fa ọ ní kọtọ ọkùnrin kó kìtà báyàwó ẹ kọ máa fún ní àwọn ẹ̀tọ́ rẹ̀ kára ó kìlì ní pé kó wọn ti kúrò rẹ̀ Ọlọ́run ní ẹni ìdíwọ́ nára níbi bí apá kan tí wọ́n fẹ́ fún wọn lẹ́bi wá gba gbogbo ẹ̀ àfi tó bá ṣe bàjẹ́ lóhùn ní agbèrè. àgbèrè kódà kéèyàn ti sanwó fóbìnrin tó bá ságbèrè èèyàn gba tàdá sí ìbàdàn. láti òwe kì í sálá fẹ́wọ́ tẹ́lẹ̀ kò sì sàfẹ́wọ́ yẹn ó gbowó rẹ̀ bá gbowó mi padà mo fara fẹ́wọ́ yẹn ni mo gbowó yẹn padà. bákan náà yóò tọrọ fún lè mọ́ a akọ fúnmìrì ó sì jẹ àárọ̀ kọsọ yìí fún ọkọ òun mọ títí tí ọkọ ti dà òṣìṣẹ́ di pàtàkì kan tó fi lè sọ bẹ́ẹ̀ lápẹẹrẹ ní bí kọjá sí pé ọkọ yẹn nínú àwọn ọkọ tí wọn lè fi túká nìyẹn bí kọjá sí pọkọ yẹn ó nílẹ̀ ìfi nínú ẹ̀dá rẹ̀ obìnrin yẹn sì rí mi pé òun ọ̀lágbára àti sẹ́kù pẹ̀lú rẹ̀ ọ̀gáàdì sẹ́yìn àǹfẹ̀ fọlùkẹ́ àbí kọjá sí pé ọkùnrin yẹn ó burú níwà àbí ẹ̀kọ́ ìpayà ọkẹ̀ kó kú pàdé mẹ́ta sílẹ̀ ti bá wà ẹgbẹ́ á ṣe ọkọ̀ yẹn tó wọ̀n fi láìkì ẹ̀ ní pé kí wọ́n ṣe kí ni ọ̀hún máa ń máa ń dimú jẹ. lọ́jọ́ táyé báyìí ló ti máa jẹ. àwọn èèyàn máa jẹ wọn sọ káàkiri káàkiri pé ọkọ rẹ náà ló ń timú jẹ yìí. lẹ́ni tó dá ọ̀rẹ́ dá rẹ̀ ní. Everywhere, ni bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ò gbé mọ́ ẹlẹ́dẹ̀ kọ́ burú alẹ́júmọ́ yẹn hàn hàn hàn ọ̀kẹ́ sẹ́rìn bọ́ọ̀lù ẹ̀sẹ̀ àbímọ tó tẹ̀ bímọ yóò ti kà yẹn nìkan lọ́ba ti gbà ká múra bá bímọ lásán lẹ́yìn ẹ̀ báyìí lọ́jà sọ̀jà ni. àyẹ̀bẹ̀ kan fẹ́ẹ́ rí kó di méjì ẹlẹ́ẹ̀kẹta iṣẹ́ kẹ̀kẹ́ atm náà ní atm wọ́n ti dájú pé tọ́ba ní bọ́ọ̀mù ojókòó ọmọ níjókòó romalaki tó dé o ẹ wò lápẹẹrẹ ní èèyàn délé láago márùn èèyàn gbé èèyàn ní sùn séèyàn ò ṣe kìlọ̀kìlọ̀ tó pé kéèyàn ló màlá àdèmọ́ láago méjìlá lónìí èèyàn ó sì dé láago márùn romalaki tó dé o ọ̀sìn o àwọn ayé tó ń tẹ ìdókè ló fóun lọ fà nínú Ọlọ́run ọba lẹsẹ torí bẹ́ẹ̀ èèyàn lè fún ọkàn yẹn ní kọlọ. ẹgbẹ́ lọ́wọ́lọ́wọ́ sẹ́ni rẹ̀ wá kọ́rọ̀ bá mi sẹ́ni máa ń sọ nìyẹn. ẹ mọ ọmọ àlọ́kùnrin sọ́ra pẹ̀lú gbogbo bí ṣe rí kókùnrin nìrí. bàbá náà bá ti fún àǹfààní wà fún ọkọ̀ ọkọ̀ ọkẹ̀rajà. ìmọ̀bẹ máa ṣàkóso ẹlẹ́sìn mìíràn rọ̀kì oníwọ̀ kálí ló wò lè péwọ̀ fún. a ah! tó o bá péwọ̀ fún yín lẹ́nu ìyá ọlọ́run ti dúró dé ọ. wàyí ńlá tọ́ba ti fi fóònù ní ilé mọ́kìn ọlọ́run ọba tẹ báyìí ẹ pè ká àdínú. ọ̀rọ̀ yóò sì kílẹ̀ rárá gbogbo orí ọ̀lẹ́ rọ ah! wọn ò lérò kó lè pàṣẹ fún mi tó dáhùn. àbọ̀sọ̀ fún pé wàá sùn ní ọrùn ẹ̀yin náà máa pèrè ayé lọ́kọ̀ọ́ a tún ṣe rẹ̀ lórí wíbẹ̀ lẹ́sìn inú agbá tí gbajúmọ̀ yìí ẹ náà nílò fún ọ tó lò gbájú bí kàtìkàtì bẹ́ẹ̀ fún oníjọba bá ti wù mí sọmọ àbí kí ni ṣe ọ ọkọ rẹ ní báwìyàn ṣe mọ̀ pé mo fẹ́ já àlà ọlọ́run kò lè gbé e dúró mọ́ mi ìgbà tọrọ ti rí bẹ́ẹ̀ bí nǹkan yẹn rí ọ̀rọ̀ yí àwọn ẹni ìsáájú rere nǹkan yẹn ni ìmọ̀lápò sábìsì ti gbàgbọ́ díẹ̀ lórí ọ̀gá àtà àtà àtà lẹ́yìn ìgbà àti bí mùsùlùmí lórí pé mo kàn fún rẹ̀ lẹ́bi kì í ṣe pé wà á dọ̀dá kì í ṣe pé kọ̀ lẹ́bi ọ̀wá níbi kọ̀ǹtró òun ló sì yẹ kọ́ kọ̀ǹtró mi áà ah, mo mọ̀ pé tí mo bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ dọ́dọ̀ ọlọ́run ní ilé rojú eré rẹ̀ àlẹ́bí mo fẹ́ kó lọ́dọ̀ ìfẹ́ mọ́ ìjọ ọlọ́run kìíní lọ dá dàdá kí ìjèlò lọ́dọ̀ abala. ẹtikẹ́tì mẹ́rin torí bẹ́ẹ̀ já dé mọ́lẹ̀ dáadáa ọ̀rọ̀ mẹ́ta yẹn dáńkọ́ ju ọ̀rọ̀ yìí kò nífẹ̀ẹ́ dáa rẹ̀ o lè má mọ̀ tẹ́lẹ̀ wọ́n á padà rí pé ẹ̀dá rẹ̀ nípa ìbádò ìyẹn ní máa ń kó wàhálà jù wàhálà ilé yẹn ní ti máa ń pọ̀ jù ó ti lẹ̀ jù jù wọ̀ léyìn òjì kọ̀ráyé rẹ̀ wọ́n bá ti wá padà wá sí bẹ̀rẹ̀ ń bá láàrin ìṣẹ́jú kan yóò nẹnu kalẹ̀ ni bóyá yòókù tó ti di oṣù náà ẹ̀dá nìyẹn àbẹ̀ ti gẹ̀ẹ́sì àdéwà lẹ́yìn náà èèyàn fẹ́ máa ṣe àmúfẹ́ àìnífẹ̀ẹ́ ní ti máa ń fa yìí tọ́ba ní ṣe báyìí èèyàn ò ní ṣe torí bí èèyàn láì fẹ́ torí ẹni bí èèyàn bá nífẹ̀ẹ́ sí ìyẹn máa fọ́ lòun tọ́ba sọ torí ìnìlẹ̀ lè mọ̀ ẹ́ bá lè mọ̀ yọ̀ ẹ́ bọ̀ mọ̀ kẹ́ẹ̀. àìníyẹ ẹlòmíín náà àwọn ìyàwó wa tó yẹ pé kò sàdédé sẹ́sì ẹ̀sùn ti padà wàá rọ̀ lọ́rùn nítorí pé wọ́n nífẹ̀ẹ́ wa. ìyá kan gba ìsìlámù jọ̀gàn arúgbó nìyá ni wọ́n lè sọ fọ́ọ̀rùn ọdún gbà ní. mo wá béèrè lọ́wọ́ ìyá pé ìyá sí lẹ́rí ìyá ní wọ́n nífẹ̀ẹ́ yẹn ọmọ yìí. ẹ wọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ti ń ti gẹ́lẹ́ yìí wù ẹni pé wọ́n nífẹ̀ẹ́ wa wọ́n ti kí ni o wọ́n tẹ̀lé wa wọ́n sì padà jẹ ẹni tọ́lọ̀ yọ̀dù bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ yà wò. kì í ṣe pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ báyìí ìfẹ́ á di ẹni tí ó lo tí ó máa lo jèrè báàbù tí ó wọ nìkan ó ti wà lẹ́nu ọ̀sùn mọ́ ọkọ̀ yẹn ló nífẹ̀ẹ́ rẹ̀ ó sì ṣe wà á sàlẹ̀ wà á sàlẹ̀ ìsìláàmù à wọ́n dẹ̀ fi ẹ̀sìn yẹn dáadáa abẹ́ ti gẹ̀ẹ́sì nípasẹ̀ ìfẹ́ torí ìfẹ́ kò sí ohun tí máa ń gbẹjọ tán àlọ́ òun làá ti máa ń gbọ́ àwọn onímọ̀ létí ìpè kékeré ní yín tẹ́lẹ̀ fẹ́ràn àtẹ́bí pérépéré ẹ̀ fẹ́ràn ẹ̀ ọ́ òṣìṣẹ́ bá fẹ́ràn rẹ̀ òun tó jẹ́ lánàá rẹ̀ lẹ́sìn kí ni o òun rẹ̀ tẹ̀. tí ẹ bá ti wá yí pé àti ọkùnrin ọba wọlé mọ́ nípa àìnífẹ̀ẹ́sì ó bẹ́ tà ó ń tọ̀ kọ́ má máa fi kọ́ má máa dọ́gbọ́n pèsè bí ó ti wọ ní ọlọ́run lẹ̀ láyé láyé bíbà wọ́n pín gàrí ọlọ́run ti lè kó ibi tó dáa tí ó lè máa gbọ́rọ̀ sẹ́niyàn lẹ́nu. kí ni wàá ní ìdí pàtàkì tó wà níbi bí fúlọ́ọ̀n ti bá ṣẹ̀rí àbò nínú kẹta mọ̀ òun ní pé ìbẹ̀rẹ̀ ni táwí wọ́n gbọ́dọ̀ jẹ́ àsopọ̀ tí ó wà láàrin lọ́kọláya àti ìbágbé dáadáa lọ́nà tó dáa bí fẹ̀rẹ̀ ní ti rí nìyẹn òun lọ̀rọ̀ náà wọ́n bá sùn hánà lọ́jà alábọ́lọ́ ní sọ́kòló twenty one. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم وجعل بينكم مودة ورحمة. ẹ̀rí ọlọ́run ọba nínú àmì táàbìrì pọ́lọ́mọ́ lẹ́kọ̀ọ́ síjọ́sí lódodo ká máa sùn. òun ni pé láàrin ara ẹ̀ lọ́lọ́run sí fún yín o kẹ́ẹ̀fì lè máa lọ sinmi sí wọn lára ọlọ́run wá ní kí ìfẹ́ wà láàrin yín àtìkẹ́ eléyìí ni èso ìgbéyàwó tọ́ba tí wàá di pé kò sífẹ́ mọ́ ọ̀sáàánú yìí mọ́ àbá àrífẹ́lẹ́gbẹ́ kejì lọ́dọ̀ ọkọ àrífẹ́ lọ́dọ̀ ìyàwó ẹgbẹ́ kejì àrífẹ́lẹ́ ti ẹ̀kọ́ ọlẹ́jọ́dọ̀ ọkọ nìkan láàrin àbá ọ̀sá àti ìdààmú ìṣara àlẹ́ àìṣara ìfara ẹni gbé pa wá kúrú wọ̀tà àtàrọ̀ lẹ́yìnlá gbogbo tútù làwọn àwọn alákùnrin àdínì láti kíní yẹn ọgbà níbi tẹ́lẹ̀ omi ti máa ń ṣe mistake nìyẹn ọ̀kọ́dà lọ́sẹ̀ ọgbọ́dọ̀ fẹ́ ní ìpinnu gbogbo ìjókòó wa ikú tá a sọ ní ìyẹn ìjókòó gbogbo alákùn lẹ́yìn ìyẹn nìkan ti súnwù ìjókòó yẹyẹ lẹ́sìn mi ni wọ́n lẹ́sìn yẹn bí àtẹ̀wò yẹn máa ń sọ̀rọ̀ dáhùn ẹni tó máa ń ṣe bí àwọn ọjà máa káàkiri yẹn o àwọn kan fẹ́ ẹ àwọn agbọ̀rọ̀ nù ìwọ̀n tá gbogbo aṣọ náà nìyẹn tó ọba ti ṣe bẹ́ẹ̀ báyìí ọ parí nìyẹn à bó o ti lóun ò ṣe kó lóun ọ̀fẹ́ gbogbo òmìyànjú láti lóru alọ yanjú ọ̀rọ̀ fọ́rọ̀ yìí ni àwọn ọmọdébìnrin yẹn ti sún ní wọ́n sì lè gómìnir yẹn nígbà fẹ́ àyàn ti sún ní ìwà yìí ti lé dúró wọ́n ní bẹ̀rẹ̀ ọ̀ fàìmù nẹ́tìdá ẹni tó ọmọ wọn pa aláṣẹ pé kọ́ ọ̀rọ̀ sunkún ìyàwó nílẹ̀ kọ́ máa bá kàdàrà rẹ̀ lọ́lọ́dẹ̀ lọ́jà. yìí sì ìjà nìyẹn máa fi ń kọrẹ nílẹ̀ ń bí ọ̀yá àwọn èèyàn ni o. ẹlòmíràn ó di obìnrin ní kúkú báyìí ọba ti di kúkú. ilé yìí ọ̀yá èyí ti bẹ́yẹn ni wọ́n ti máa ń kọ́ ìyàwó. àlàyé ni téèyàn jọ ṣàlàyé fún ẹni tó ti tá a bá lé ìdílé ọdẹ àtẹmí àtiwọ ọlọ́run òfin wa ti kò ń gẹ ẹni tá a ti lè jẹ ara wa. bọ́ọ̀ bá nìyẹn bíi lọ́wọ́ sọ pé fáìlì sáàkùn bí màrúfin àwọn kàṣírí fún bí ẹ̀ta kíyẹn fẹ́ dáadáa lọ́wọ́ ẹ bá rùn lóṣù sí àti kíyẹn sì sunkún rẹ̀ lọ́nà ìtọ́jà. tá a bá rí lọ́dọ̀ ọ̀rìn ṣùgbọ́n kò sí lọ́dọ̀ ọkọ pẹ̀lú wípé ẹ̀yà ni ìyẹn ni pé lọ́wọ́ ayẹ́fẹ́ ti obìnrin lọ́wọ́ ayé sí pcos pẹ̀lú pé obìnrin lọ́wọ́ ayé ti ìwà ọkọ rẹ̀ àbọ̀lọ̀ kórìíra àdínkù ẹ̀sìn ọkọ rẹ̀ abẹ́kù sí ń bà ẹ̀rù ẹ̀sẹ̀ ń bà pẹ̀lú pé kí wọ́n bá ṣe ẹ̀tọ́ kọ́kọ́ wọn nínú ilé ajá pípọ́ lẹ́tọ̀ọ́ fẹ́ẹ́ tó jókòó náà kó rìkwẹ́sì lọ́dọ̀ ọkọ rẹ̀ pé kó fi òun lẹ̀ àlà ìwádìí tó kò bí òwò dà pẹ̀lú pé yóò fowó lẹ̀ ní o èsì lọ́fẹ̀ẹ́ lẹ́yìn àwọn owó tó gbà ní ọtí yóò kó dálẹ̀ padà ọ̀tẹ́kùtẹ́ bíi bíi nẹ́fẹ̀sà ha owó yẹn ní òfin rárá rẹ̀ lọ́wọ́ ọkọ sí ìbẹ̀ lábẹ́ yẹn pẹ̀lú ọ̀rọ̀ náà ta ti kà tẹ́lẹ̀ ẹ̀dùn àtọ̀rọ̀ rẹ̀ ẹnu ọ̀dà ìkọrẹ nílẹ̀ èyí tí máa ń wá látọ̀dọ̀ ọkọ àwọn àlàyé tọkọ wà lábẹ́ eléyìí náà kí ni ìtumọ̀ rẹ̀ ìtọ́ka bóṣibóṣimọ àti kí ni ìdí pàtàkì lọ́wọ́ àánú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ tí wa àwọn èèyàn máa ń wò kọ́ ìburú ni kéèyàn kọrẹ nílẹ̀ ọlọ́run ní ọ̀dẹ̀ sí nǹkan tó wà lẹ́sìn ìdójú ìburú. kódà bí ìdìkan bẹ báwo yẹn máa ń bí ọmọ wọn ni abúgbọdọ ìhàlàlẹ ìlọmọọlì àtọláàdì ibi aláàlí tọlọ́run kórìíra jù lọ́dọ̀ rẹ̀ òun ni ìkọrẹ nílẹ̀ wọn láàyè ń lè dojú kò lè ọlọ́run sọ sínú sọ́tò bá kọ̀rọ̀ kẹ́rin ọlọ́run tó wá kẹ̀sí sọ kalẹ̀ èyí jẹ́ kí wọ́n gba ọ̀rọ̀ tó sọ nípa ìkọrẹ nílẹ̀ tọ́lọ́hún yẹn nìyẹn ẹni tó ń sàlejò tá a fẹ́ kọ́ lẹ̀ bóòdù ó ti wáyé ẹni tí ò ṣe bóòdù ó ti wáyé tọ́bájú olóyún ni bóòdù ó ti wáyé tọ́lọ́hún ò rí wọn ṣe mọ́kò rí wọn sọmọ́ nílò ọ̀fẹ́ pẹ̀lú àti ọ̀nà ẹbí ìgbésí ayé ti máa rọrùn fún wa tẹ́sìn ó fi tù wá láti rí àlùfẹ́ ní ọlọ́run ọba òkú pẹ̀ pátá ọlọ́run sí lóṣù. fáànù ẹ sọ nípa bẹ́ẹ̀ káàdì lọ kó kínní yẹn kó lẹ́mìí nígbà ìkọ̀rẹ́ nílẹ̀ lóòótọ́ àwọn kẹ̀kẹ́ ń bẹ tí ó gorí ẹ̀ ṣùgbọ́n bí yàn bá alákòjá mọ́ o lè jọ́ ní àbáyọ ní ọ̀jẹ̀ fọkùnrin o lè jọ́ ní àbáyọ ní ọ̀jẹ̀ fún obìnrin nítorí pé kílá àǹfààní ayé ká gbé lọ́wọ́ ẹgbẹ́ nígbà tí yẹn lóoru dùrùdù ọlọ́wọ́ ní ọlọ́run ọkùnrin obìnrin su ó ń sábòsí pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́ ní ọlọ́run. àìbẹ̀ẹ̀dẹ̀dẹ̀ ẹ̀kọ́ obìnrin ọkọ yìí kò ní fẹ́ mọ́ ó sábò sí fẹ́lẹ̀ ọlọ́wọ́ ni ọlọ́run. kí láǹfààní lórí ilé yẹn gbogbo àwọn kẹta báyà yẹn tó bá yẹ kéèyàn ṣe nítorí ìtọ́lọ́run gan ọlọ́run lè di fún yẹn tọ́lẹ̀ tó bá ti kẹ̀kẹ́ lẹ̀ sórí ìtọ́lọ́run ọlọ́run àwùwádọ̀ rẹ̀ pẹ̀lú dáadáa lọ́dọ̀ rẹ̀ mi ìfẹ́ mi pẹ̀lú báwọn kẹrẹ tí yẹn bá kọrẹ nílẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọ ọ̀rọ̀ kìnní kan ìyálọ́dọ̀ ọmọ ìpàdé tí wọ́n máa ṣe tí wọ́n bá kú kọ́ ìpàdé tí wọ́n máa ṣe. ọ̀pọ̀lọpọ̀ gba níbi yìí máa ń sọ pé kò sí ìṣe kọkàn tí mo ní ìyá orí tèmi ní lóṣù bàbá rẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́nu mí na lẹ́nu mí láti pín níbi àdìyá àti bàbá kò ní kankan ẹgbẹ́ wọn fẹ́ra wọn àwọn míì ni wọ́n ti jọ wà lọ́dọ̀ ara ọmọ òní ẹ̀bọn yẹn tún kẹ̀kẹ́ ebi náà máa kó rẹ̀ sí wàhálà kan eléyìí ẹlẹ́ máa dìde wọn mọ́lẹ̀ ẹ ọ̀rọ̀ tọlọ́mọ dé yìí ẹ ọ̀rọ̀ tọlọ́mọ dé yìí ara nílẹ̀ ń tẹ̀lé. sílẹ̀ ọ̀gá ti ní gbogbo mọ́tò nítorí ọ̀ tẹ̀lé ní ṣùgbọ́n á gbìyànjú. alájọ á gbìyànjú dárí bí ẹ gbìyànjú ọ̀gẹ́ nílẹ̀ báyìí ìgbẹ̀lẹ̀lẹ̀ náà ní bọ́ sí. bíbi kẹ́kẹ́ kìíní ọmọ àṣìṣe yọ dọ̀tà ọlọ́run ẹgbẹ́ kejì ó sì ṣe òun náà ni àtàkùnléyà yáni kí yóò fi rẹ̀ nílẹ̀ wọ́n lọ́wọ́ láti sọ́nà àkọsí náírà yẹn ni pé ràkúnrin dá wà nígbà tí ìyẹn bá ti wù lẹ̀ àbí ká tọ́jú tọ̀ láti ta náírà kọ́ta ojú ràkúnrin lẹ̀ tọ́ bá ti wù lẹ̀ fi ọmọ àti bó ti wù ìsúnmọ́ rẹ̀ nìyẹn nínú òfin ẹ̀ kéèyàn tún ó dé ìgbéyàwó àbí apá kan rẹ̀ rẹ̀ wọn ló ń pè sọ̀rọ̀ ta ló lálàáfíà láti kọyàwó ọkọ ni ọkọ tàbí wí ó ń lọ́wọ́ ti bàlágà ọmọ ìgbé dẹ bá lọ ọmọ afẹ́lẹ̀ ìfàyàwó fún ọmọ bí ò sí bàlágà àdúgbò sí i gẹ́gẹ́ o má jẹ́ wọn máa tẹ̀ra ẹ̀jẹ̀ òye bẹ́ẹ̀ sì o tẹ̀kẹ́ bẹ́ẹ̀ o ọdún sùúrù ọ̀rọ̀ di rẹ̀ bákan náà yóò nílà káyì ẹ̀jẹ̀ kọ́ni méjì kọ́mi ẹ̀fẹ́ máa yọ wèrè kọ́mi àdúgbò tiẹ̀ náà tí wèrè máa ló ń kọ́yà o ó lè lóun òwú bẹ́ẹ̀ mọ́ lọ́la o lọ́dẹ lọ kọ́kọ́ bí ní ẹlò òfurufú kó sọ ni ọlọ́ ka mọ́ bẹ́ẹ̀ pé bá gbéyàwó mi náà pé wèrè mi bákan náà alimu máa yè é yóò mọ̀ sọ́sọ́ alimọ̀ dáa akitẹ̀mítẹ̀mí ṣe kò ní nígbà tó mú sí yó lọ́ba tó fẹ́ hàn mo ti kọ́ lẹ̀ báwo lè ní mọ́kọ̀ bọ́ mọ́ náà mọ̀rọ̀ bó ti rẹ̀ yóò jẹ̀bi tí ń ṣe làákà yìí. àwọn ti wà kìlìkì ẹni tó jẹ́ gàràtọ̀ èèyàn wọ́n lè bá ìyàpọ̀ yàwó ìbọn náà ló ń dóńjẹ ló ga wọ́n lè bá ìyàpọ̀ yàwó wàkìlù kọ́ yẹn nìkan tó lọ́ba ń sọ fún pé ìfẹ́ mọ́ lọ́yà sílẹ̀ ọba ń kó fi ọ̀hún àwọn òbí yóò sì sọ tó lè rà yìí. sotori bẹ́ẹ̀ ajásí pé ní bí èso kọ kò lè sọ fún nǹkan yàwó yàwó tó ọ̀fẹ́ tó wá lọ pọ̀ múlẹ̀ tí mo ra yín sẹ́lẹ̀ ẹ ẹ ok aṣọ yìí kɔ kọ́ yàwó lọ́wọ́ ayé lọ́dọ̀ o tó ti kékeré yóò hàn tó sósì yóò lè ṣe òkìní yẹn fúnra rẹ̀ tàbí kó wá látọ̀dọ̀ wàhíìlú rẹ̀ alákòóso ẹ̀ pé kóun ní ọ̀nà ẹgbẹ́ tún ìfẹ́ mọ́. ìkọrẹ nílẹ̀ kò ní wáyé lọ́dọ̀ ẹni tí èè sọ́kọ́ ẹgbẹ́ ni ẹlẹ́nìkan ọkẹ́ wo obìnrin kan ọba ní ọkọ rẹ̀ tí wọ́n lọ fẹ́ tẹ́lẹ̀ àbọ̀wọ́ pínlẹ̀ sí olórí rẹ̀ òwe bẹ́ẹ̀ wèrè bẹ́ẹ̀ náà lẹ́nu tó mú kí ó òlè ló ń kọ́ ìyàwó abẹ́ni tí wọ́n ti ń pápẹ́ àkàrà àpapọ̀ fẹ́yàwó rẹ̀ mọ́ lónìí bẹ́ẹ̀ náà lọ ní fi inú tó gbé dáwà bẹ̀rẹ̀ nínú báyọ̀ ojú rẹ̀ ó kóró ní kíkọ́ ìyàwó tó lè fẹ́ sí bá bínú ní láyà kiri máa bú máa yẹ kúrú gbogbo ọ̀rọ̀ bí bá sọ kò ní síná kódà tẹ bá lọ bá dé hmm, àbá àkíní inú yìí lè ju ẹ tí mo sọ náà. tẹ́lẹ̀ ẹ̀fẹ́ ìfẹ́ sọ pé ya orúkà kọ́ tí gbogbo èèyàn gbọ́ tí wọ́n fi áhà áhà fi ya orúkà yìí ṣe dáa tó yìí fún wípé nígbà tí ń bínú ó ti dojú ẹni wọ́n kì tó ní pé orí yẹn ní ni àní dáadọ́ torí kọ̀ ohun tí ó sọ bí ìwà akọrẹ yìí ọkà akọrẹ kájọ lọ yìí ipe ìpìlẹ̀ níbi ká fẹ́rẹ̀ rí òun náà ní ìdìmọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ àyà ti zọ̀wọ̀n yìí ni bẹ̀rẹ̀ zọ̀wọ̀n jẹ́ yìí kí gbèsè ayé ni lọ́kọláyà ni wọ́n máa lọ láfẹ́ ìpìlẹ̀ nìyẹn nítorí ẹ̀ nìkan wọ̀ mọ́ kí fi dà sinẹ́gbọ̀fẹ́ tí ń bẹ lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìṣíà yìí tẹ́ ẹ máa ń gbọ́ àwọn ẹlẹ́sìn ìṣíà ó mùsùlùmí ọdún ọdún lùkẹ́ ní pé bẹ́ẹ̀ ni tó ẹlẹ́sìn ṣáìsì ni wọ́n wọ́n ń ṣe mùsùlùmí wọn bẹ́ẹ̀ àti máa ń gbé nìyẹn torí wọn sí lórí ìlànà tí àtẹ́jì ti wà ní lórí. àwọn ìbẹ̀rẹ̀ ká ní tẹ̀ làwọn lọ sí kíni o ni wọ́n ń kó ní làwọn ọmọ làwọn sábà. ẹ̀rí tó ìpìlẹ̀ níbi ìgbéyàwó òun ní ìgbésí ayé ọmọ àlọ síwájú lọ́kọláya láàrin àtọ́kọ àtìyàwó. ọlọ́run wá fún àwọn ìdájọ́ tó pọ̀ wá àtàwọn ẹ̀kọ́ tó pọ̀ kí ìgbàwá jẹ́ nípa ìgbéyàwó lè sínúra rẹ̀ kó fi lè máa pọ̀ sínú kí ìgbésí ayé yìí máa pọ̀ sínú lọ. wọ́n sọ wọ́n ní kàkọ́ ìlú àti pé káàkiri máa sẹ́kù lórí ìfẹ́ rẹ̀. ìlànà ọdún láti fóònù mọ̀rẹ́ ìjà a lè má sọ lọ́dọ̀ ọkọ̀ àti àwọn abọ́kan nù wọn ọ̀yẹ́ kọ̀ ọ̀hún kàná ẹ̀kúrú báyìí náà ló máa. àti irun tí máa ń fa ìkọrin nílẹ̀ ọwọ́ ọ̀tún yẹn náà ni máa fi ṣe méjèèjì tí wọ́n ti fọwọ́ ọ̀tún lẹ́yìn jẹ́ sí ẹ̀ mú ọwọ́ ọ̀tún ẹ̀ máa fi mú ẹ̀sì. àní mo rí ìmọ̀ gbàdá lọ sílẹ̀ sáré. ẹ mọ̀ bí lẹ́yìn bá fẹ́ jẹ fúrẹ́dà tẹ̀wá bíbáyìí bóòlù ẹ̀ ẹ dáhùn ẹ ti wo ẹ ẹ wọn wọn yìí lọ́dọ̀ àwọn sọ̀rọ̀dí àgbàgbà láyé bẹ́ẹ̀ ni nínú sọ̀dọ̀ àwọn sì ké búrẹ́dì yẹn wọn máa jalè lẹ kó ní máa tún wọn láyé àwọn ọ̀sùn náà wọn lè lè wọn lọ fi ṣe kò sí gbọ́bẹ̀ ẹ bá fi ọwọ́ fi jẹ ní síìtì yẹn ẹ wàá tún fẹ́ ẹ wàá mú ọwọ́ ọ̀tún ọwọ́ yẹn kọ́kọ́ ti já pépà àti síìtì padà lọ́wọ́ àti aláìní jẹ ẹ wàá fi ọwọ́ ọ̀tún fi fẹ́ sí ẹ wàá máa kó fún nítorí bí àtẹ̀dá ní òun máa ń ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ ara àti àti ẹ̀wọ́ ilẹ̀ ìyàwó rẹ̀. tó ọkẹ̀já ti máa wọ ẹ̀kọ́ yìí ó lè jẹun náà ní sọ lọ́dọ̀ tọkọtaya àti kan náà àwọn ẹni méjèèjì. látara bẹ́ẹ̀ sábẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ náà kò máa lóbi tí wọ́n padà máa rẹ̀ ra wọn ṣá àyẹ̀bùkọ̀ ọmọ ìṣáájú rẹ̀ àìsọ àwọn ẹ̀kọ́ àwọn afẹ́ ṣàtúnṣe tó máa ṣòro fún wa àmì oríṣi ọ̀gá alára ọ̀gá mi ń tẹ̀sẹ̀rí àkẹ́rà nígbà tó ọ̀rọ̀ ti rí bẹ́ẹ̀ àti ti pàtàkì yẹni tó fi gbófin mu bá lè kọ́ ẹni nìyẹn ìgbà tó ọ̀rọ̀ ti rí bẹ́ẹ̀ káàrí àtúnṣe ṣe ajá sí pé ó yẹ kí ìdájọ́ kan wà kí wọ́n ṣe ìdájọ́ kan lófin tó ìdájọ́ yẹn máa lọ síbi kí ni ó hánilé ọkùnrin zẹ́wàjì láti tún kókó yìí kì í dáa sí kí ni ọ tá a tá jè lọ ala nahwi lójú ọ̀nà tó ṣe é pé làtó da òbí i òkúkú àdìsọ ọ̀gá yìí káàdì bá ẹ̀tọ́ ẹnikẹ́ni jẹ́nu ẹ̀mẹ́kì ní àtẹ̀fẹ́ kejì. máa dá àbábò sàárẹ̀ kan ní báyà máa ju mata kí n máa bẹ̀rẹ̀ náà wọ̀. lópin ìgbà tó bá ti jẹ́ sí ìmáa lo ìṣẹ̀lẹ̀ láàrin lọ́kọ láyà dẹ́gbẹ́ ní kára àwọn ọ̀dájọ́ mi tó ṣe pé àtúnwọ̀n ká gbogbo ní èsì tó ṣe pé kò ní sí pọ́blẹ́mù kọ́kọ́ kò lè ní sí kíni o kò ní sí pọ́blẹ́mù ìyàwó tí wọ́n tún ká yìí. nípa bẹ́ẹ̀ kíkọ rẹ nílẹ̀ mú bábá ṣẹlẹ̀ àwọn pẹ̀lú sẹ́wọ̀n ọlọ́run àti súnà ẹni sọ́lọ́ ọlọ́ọ̀fà ẹni wàhálì wọ́sẹ̀lẹ̀ àkọ́tà bá lọ́wọ́ sẹ́wọ̀n ọlọ́run òun lọ́rọ́ ọlọ́run wà sọ̀tọ̀ báyìí pé الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ẹ̀rí ọlọ́run ti sẹ́rí ìkọ̀yàwó lẹ̀ ẹ farabalẹ̀ gbọ́ mi ní yìí o ẹ̀ẹ̀mejì o ẹ̀ẹ̀mejì yẹn ni wípé ẹ̀ẹ̀mejì lómi lè kọjá sí ilé rẹ̀ àkọ́kọ́ òun nígbà tó ti pé ọsọ kọ ọkọ ó ti mẹsílẹ̀ ọmọọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ó tún mọ́ra ẹlẹ́ẹ̀kejì ó ti sọ pé ọkọ ó tún mọ́ra ẹlẹ́ẹ̀kẹta ọsọ pé ọkọ irú ìkọrẹ nílẹ̀ yìí òun ni wọ́n pè ní pẹ̀lú lẹ́tù sókòrọ̀ ẹ̀dá pẹ̀lú àti ìyèsí dáadáa kìí sí ọ̀rẹ́ yẹn kọ́bìnrin yẹn kọ́lọ̀ ọkọ mi kọ́kọ mi sì ti bá a lò kó tó di pé yọ padà sọ́dọ̀ yẹn kìí sọ̀rẹ́ yẹn ọ̀rọ̀ yóò sì kílíà rárá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ní tọ́lá kù àkọ́kọ́ ni mọ́tòlá nìyẹn. sọ̀rọ̀ yẹn kílíà bẹ́ẹ̀ ẹ wá rí ẹ lẹ́ẹ̀kejì ńgbọ̀ wá padà yá ọba tó lọ ọbẹ̀ padà. ọba tó lọ mẹ́fẹ́ padà ọlọ mẹ́fẹ́ padà ṣé mo pé kìí ṣe pọ́npọ́n kọ́ mi ọwọ́ abẹ pẹ̀lú ìtakókò ìṣí rẹ̀ àti máa rí ọba tó padà sọ́dọ̀ ẹ̀ ọ̀rọ̀ di rẹ̀ nígbà tí yẹ tó ṣe títí bá ọba ń lọ ọ̀fẹ́ mọ́. ọ̀sàlejò alákọ̀ọ́kọ́ mọ́ra ojú lórí ọ̀rọ̀ rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ kejì ọmọ́ra ojú lórí ọ̀rọ̀ rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ kẹta ọmọ́ra ojú lórí ọ̀rọ̀ rẹ̀. arábìnrin lákòókò lọ lé wọn kìí ṣe mẹ́fẹ́ ní kọ́kọ́kọ́ ṣùgbọ́n tó bá kọ́kọ́ kò sí láì fi ọ sọ́wọ́n yẹn fi adé rẹ̀ yẹn. ọba tó sùn nígbà yẹn tún mọ lórí mọ lọ́rùn mm, nígbà tó ti tóbi sí máa ń fi ni ní ọ̀dà ń tẹ padà sẹ́ńgbà ọba tó padà lò kẹta mímọ́ mọ́ rárá lẹ́ẹ̀kẹta. ìfẹ́ ọmọ oṣooṣù kéde àyìn ọ̀tà jíjọ alákọ̀ọ́kọ́ ẹ má jà pé lóṣù gbà kéde ìyá arúgbó ó sì mọ́ra tán ẹ̀ẹ́kejì náà bẹ́ẹ̀ ọ̀tà àlejò ọmọra ẹ̀ẹ́kẹta náà bẹ́ẹ̀ ọba tó ti bó òde máa ń ṣe àrà ẹ̀rín ti lọ. tọ́lá ẹ̀kẹta tó lọ yẹn tó mọ̀rọ̀ táàdì ti kọjá lọ́lọ́mùsọ pé àtọ̀lá kò mọ̀rọ̀ táàdì òdìdí kọ̀ọ̀kẹ́ lè wáyé ní ẹ̀ẹ̀mẹ́jì lẹ́yìn rẹ̀ kọ́ sọ̀rọ̀ mọ́ ọ má ti mú sàgún bí máa rù ú ọlọ́run ti rò owó ọ bẹ́ẹ̀ yẹn yẹn má ti fẹ́ má ti ń dóun ṣe nìmọ́ ọ. tọ́lẹ̀ tó ti ṣe bó ṣe ń ṣe yẹn lẹ́ẹ̀kẹta ọ̀hún tẹ̀sẹ̀rì ọ̀hún nílé sàn òdìfílẹ̀ nìyẹn tọ́ba ti wá lọ ẹ̀kẹta tó tún kó lọ lé wọn bí ṣe máa ń kó lọ rè ṣé ẹ dáhùn ẹ bá ẹ tẹ̀lé àlejò mélòó gbogbo ẹ jẹ mẹsàn án abẹ́kọ̀ wọ́n bẹ̀rẹ̀ tó ti padà báyìí kọ́lá yìí ṣe kó lè fẹ́ mọ́yá láéláé o tọ́ọ̀bà fẹ́ àlàyé ọ̀kan kún ti tàkọ́kọ́ àti tẹ̀kejì yẹn tàkọ́kọ́ àti kejì tó ń padà fẹ́ padà ti, títún owó òǹfẹ́ǹfẹ́ títún àtọ̀ pé kì í ṣe tẹ̀tẹ̀ kọ̀kọ̀kọ̀ tọ́ba kọ̀kọ̀ lẹ́tọ̀ọ́ o mo rò ó dé bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́bi tiẹ̀ lẹ́ẹ̀kẹ́ náà tọ́bi sáré wọn lọ ọkùnrin gbọ́dọ̀ fẹ́ ọmọ tí ó fi fẹ́ ọkọ mi ọkọ mi ìtọ́ba wá fẹ́ yẹn yóò jẹ dòdò fẹ́ rẹ̀ tí wọ́n bá wọn títí gbogbo eyín rẹ̀ kátán ọkọ̀ rẹ̀ bá jáde láyé àwọn anìkan máa fọ̀ wá gbọ́dọ̀ ọkọ̀ àárọ̀ báwọn abẹ́ra fẹ́ pẹ̀lú ìgidi sàn àti báyìí tó yá tó tó tó tó àwọn ọmọ rẹ̀ ọbí àjẹ ìyẹn ni wọ́n pè ní bẹyìn lówó lẹsàn kóbọrọ mo rò bẹ́ẹ̀ ti kéèkì pé yàtọ̀ bẹ láàrin méjèèjì òun ni àwọn àlàyé ọ̀rọ̀ náà wọn bá sùhánà wọ tààrà tọlọmọ sọ pé àtọlẹẹkù mọ̀rọ̀ dání ẹbí kìíní. ẹbí kìíní ó lè dá dáadáa tàbí kó o ti kọ́ lẹ̀ lọ́nà tó dá ó fi ẹgbẹ́ ìkọ̀yàwó lẹ̀ kọ́ lóhun tó bá tẹ̀lé àmúni pẹ̀lú tíra ọlọ́run àti súnà Nabi sallallahu alaihi wa alihi wasallam. Aya mi sọ fún fìdí ẹ̀ múlẹ̀ òun náà ní ayé alákọ̀ọ́kọ́ tó ti gbé ọgbà ọ̀rọ̀ ohun tó ní í pẹ̀lú ọ̀rọ̀ ìkọrẹ nílẹ̀ lọ́yẹ̀dú. olùrọ̀ ọlọ́run bá sáré ayé wa kọ́ nù sọ́lá ọlọ́run ní. يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن فطلقوهن لعدتهن. ọlọ́run ní ìrìn àtẹ́bí gbogbo wa àtẹ́bí o ọlọ́run kọjú dà lẹ́bí àlẹ́ ó pọ̀ lójú o. torí bí ọba ní rí bẹ́ẹ̀ ni èé ṣe tọrọ padà yí padà. lọ́dọ̀ wọn ẹgbẹ́ àtẹ́bí lọ́lọ́run lẹ́ẹ̀dí kọjú dá ọlọ́run ọba sọ̀rọ̀ pé sọ làkìtà mo pèrè àtẹ́bí tó bá ìyàwó ọlọ́run òbí bá àtẹ́bí láàyè àti kòmìnir na lẹ̀ àbí ọ̀nà ẹ̀dínlẹ̀ bá ọlọ́run bá wí ọlọ́run ọ̀bá láàyè láti ìyàwó lẹ̀ kò lè jà kò sì lè lẹ̀ sẹ́yìn ìjọ rẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kọ́ ìyàwó lẹ̀ kì í ṣe pé ọlọ́run ní jáde ti jẹ́ wá ní ìdí ìdí àti ìdí ọ̀sẹ̀ yàrá sí ilé ilé ní kíákíá àbàlà tí mo gbé bílíọ̀ padà gbé ọlọ́run ní jáde tó ti bẹ́ẹ̀ nínú àwọn àdúrà. èfi ọkẹ́ sí náà ni yẹ máa lọ èfi ọmọlẹ̀ àti ló dé kòròmálà. kẹ́ẹ̀ bá kọ́ ìyàwó lẹ̀ ọ̀sán lè kò rẹ́ lẹ́yìn ìṣàtìṣe ẹ̀kọ́ lẹ̀ pẹ̀lú pèsèké òǹkà tí sẹ̀rí àdéka sọ ọ́ láti fi lọ. obìnrin yìí ké sẹ̀rí ọ̀sán kí a má kó bìín lẹ̀ ṣùgbọ́n a ṣe ní gbogbo tí tó gbófin ọlọ́wọ́n ọba. bákan náà súnlẹ̀ tó fìdí ẹ̀kúnlẹ̀ tó yẹn lé ìkọ̀yàwó lẹ̀ ọ́ tí bàbá ọba rọgbà ọ́ téyìn ó sì fi yakọ̀ ọlọ́ òun ni hadith Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wọ́n ní Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ọkọ ìyàwó rẹ̀ lẹ̀ ṣùgbọ́n ìyàwó ń sàlẹ̀yìn lọ́wọ́ obìnrin báwọn kẹ́ títí ẹ̀rí àwa tún lè fẹ́ nìyẹn àti èèyàn lè kó bí tí bá ń ṣe àlejò lọ́wọ́ anabi sọlọ àtàláwà sọ fún ọmọ òfin ó ní bá ń sọ fọmọ ẹ pé òfin pé mo ní kọ́ gbà padà tọ́wọ̀ tóbìnrin yẹn bá ti mọ́ mbẹ́ẹ̀ ni ó fi clear sí wa pé kì í ṣe pé ń ṣàlejò lásán ó gbọ́dọ̀ mọ ohun tó kà pé o ti gbé nínú ẹ̀mẹ́ta yẹn. fa ìṣe ẹ tó bá tún fẹ́ kó tuntun kọ́ ẹ̀ lẹ́gbàá yẹn. ẹ̀rí ẹnu àwọn olùmọ́sí kò pété alọ́lẹ́dọ̀ ó sì bọ́ mi mọ́ nígbà tí ọba rọrùn kéèyàn tó kà pẹ̀lú òfin ọlọ́run àti ìlànà ìtàkùn sọ̀fúnlá tó fi wá lé lórí. kí ni wàá nìdí pàtàkì tó wà nù tọ́lọ́run fi ṣe é ní òfin? wọ́n ti sọ̀rọ̀ ẹ̀sùn lómi lẹ́ẹ̀dẹ̀ fi hi ṣìlẹ̀ lílẹ̀ mùsùlùmí ti sàwọn ènìyàn torí ojútùú ní bẹ́ẹ̀ fún pírọ́blẹ́mù lọ́kọ̀láyà àyíǹdẹ̀lì hájà bìrì lẹ́yìn nígbà tó yẹn bá ní bùkátà sí sẹ́mu pé hara ju wọnú ẹ̀sìn nìyẹn nínú dáadáa tó wà ní ìsìlámù yìí nìyẹn hara ju wọnú ẹ̀sìn nìyẹn wàhálà ti wọnú ẹ̀sìn nìyẹn títí tí ìbá ti ìsìlámù yìí tó tó ti wà lọ́dọ̀ àwọn àwọn ọkọ yẹn òun ni pé ẹni sẹ́ni tí ọlọ́run bá ti sopọ̀ kẹ́nìkan sì má ti yà wọ́n á ọba àmà àtàgbére ọba ká ti dẹ́wọ́n tí ó dáwọ́ ọmọ àbí yòókù bá bá mi lé mọ̀ ọ́ bó ti yé sí ìyàwó àti nọ́ọ̀sì wa tẹ̀sán tó bá lọ kẹrẹ nù ẹ̀sìn ní wọn yẹn mo tí o máa wí ni pé tí bá sì lànà ẹ̀sìn ti wá tọ́sọ wípé ẹnikẹ́ni bí ọlọ́run bá ti so bọ̀ kẹ́nìkẹ́ sáti máa yà wọ́n tí kò yẹ kí n ti lé burúkú yìí dànù tí mo sì mọ lágbájá pé tọ́ bá ti yẹjú ẹ̀ tán yóò gbé yòókù wá fóun yóò tún sáyẹ rẹ̀ yóò gbé yòókù wá fóun ṣùgbọ́n ẹnikẹ́ni bí ọlọ́run bá ti so bọ̀ ẹnikẹ́ kí ó ti gbọ́dọ̀ yà wọ́n òun kò ní <laughs> kò sí lèèyàn ní islam ti wáyé tí ẹ bá ti ní bùkátà ti wáyé kálá kó wá di gani agaga ní dàrẹ́dà mi lówó fà tí ẹ bá ti ṣe déjì ara ẹni mọ́ wàhálólò ìgbàgbọ́dọ̀ tí kò nira bá ti wáyé tó ṣe yí pé kò rọ́pò àti àwọn ọlọ́run mi sì fa wọn ti fọdún nílẹ̀ wọn lè sọ àlọ́ ọlọ́run mọ́ tó tẹ̀sán kí ẹ máa fúyàwó ń gbajú lẹ́ni tọ́jọ́ bọ́ òní ọlọ́run sẹ olóbìnrin yẹn ti wọn gbé wọn lónìí ó ti pa gbogbo ojú ẹkẹ òwúrò gbòdò báyìí lẹ́yìn tó ṣe pé inú kìlọ̀ kìlọ̀ tí wọ́n ní ká ti fọ́kọ̀ yàwó jọjọ́ pé yàwó ṣe ló wọ́n ní pé wọ́n láti fọ́ pé wọ́n láti fẹ́ lè tẹ̀lé wájú yàwó lọ fẹ́ẹ́ fẹ́ yìí o kó o gbọ́dọ̀ fojú wu kó o ti gbọ́dọ̀ gbà lójú ṣé mo fẹ́ fẹ́ mú kí ọlọ́run ọba tẹ̀ mọ́ nìyẹn ó tẹ́tà ṣe é gbígbà rẹ̀ ó ṣe ti tọ́ bá fẹ́ lómi bóyá lè ní ọ̀gá jù lọ ni bọ́ bá tẹ̀ ló wọn gbà lójú kò dé rọ̀ lọ́rùn. sọ́tì yéésì yóò lè máa fọwọ́ eléyìí èmi wọn lè máa ń lu yẹn kẹ́ńjẹ lónìí ẹlẹ́yìn bá tó bẹ́ẹ̀ gbọ́wọ́ ókè so ojútùú ni bákan náà àti tí o bá tó fẹ́ rọrùn kí gbèsè ayé lọ́kọ̀láyọ̀ máa lọ pẹ̀lú báyìí a máa rí ẹwà dáadáa tó wà ní ẹsẹ̀ ìsìlámù tí o ti lú ẹ̀mí mi ká sì máa dúpẹ́ kọ́lọ̀ tójú wáyé tó fẹ́ ṣètò wa ní ọgbọ́n abẹ́ẹ̀fẹ́ ẹnikẹ́ni tó lóun bá ti sopọ̀ ẹnìkan gbọ́dọ̀ yà wọ́n ní sì ń fi bẹ́ẹ̀rẹ́ ẹnì kí ọtí gbọ́dọ̀ yà wọ́n ọ àbá ẹ̀rọ bọ́ máa sọ pé tó sí ìbá ti islam dá ní sèyí o ẹ̀sìn yẹn lọ bẹ̀rẹ̀ láyé níjẹ̀ ló lọ́jọ́ ayé àti ẹnì sọ́lọ́ ọlọ́ọ̀ àrẹ̀sálá tí wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ẹ wá ọjà tí wọ́n dún gbòòrò sẹ́yìn lórí lánàá ẹ bá ní gbé price lórí gbogbo ọjà kọ̀ọ̀kan ẹ fún ní iye owó. òjíṣẹ́ ọlọ́run yẹn ẹ irú lẹ́yìn náà fi lò mí yìí ọlọ́run máa ní wúwà ìwòsàn ẹ̀rù òun ní máa ń gbowó lórí ọjà pé báyìí lọ́jà ó máa jẹ́ òun ní máa ń yásìkò padà èmi ọ̀fẹ́ kó níjọ́ pé dàrẹ́ kí á kò ti níwọ̀ ọ̀nì kẹ̀kẹ́ lọ́rùn ẹ̀rù tà níbi ní ti dáhùn olóhùn ni kẹ̀kẹ́ lọ tàbí fún àpẹẹrẹ kan múrí márùn-ún ni. ẹ wọ pé bóyá láti láti dúnra wọn àti ká ló gbọ́ wọn gbèsè pé àgbọ̀dọ̀ tẹ̀sí ẹ̀rọ àti ọmọ àti kéde o ní ọmọ àti ẹni máa wọ fi wàhálà sínú ẹ̀. ọlọ́run ní máa má sí pé ìjọba nàìjíríà ti lù sí wọn lọ́wọ́. wọ́n sọ pé epo àwọn ẹ̀ máa rà ní five naira. nígbà táwọn sí lọ wọ́n bá ní kò dé wọn Top price ti ti wà lẹ́ àdáwọ̀ ọjọ́ àdé òde ọba àdé kí wọ́n fi lé epo káàkiri. tó fífílẹ̀ tí ó kẹlẹ̀ nìyẹn. báwo balanu wọ̀ fẹ́ kó rí bẹ́ẹ̀ kásìkò ọ̀kẹ́ bá ti ń dé báyìí tó iye tí bá ń jẹ́ náà ni. láìpẹ́ mi ò ní máa fi hárà jù pẹ̀lú kọ̀ǹtíṣà tó bá wà ẹja fẹ̀rù náà ẹja sọ fún àfẹ́ tẹ́lẹ̀ yẹn wà ló lànà wà lóṣù náà ẹ̀fẹ́ kí ni ẹ̀fẹ́ ni àti pé lè tún dé lẹ́nu mi lẹ́yìn kí yẹn kẹ́sì máa jẹ ẹ̀fẹ́ lọ́wọ́ pé tó bá yóò kó ti sòro tó ọlọ́run dáàbò jáwọ́ orí wọn ọlọ́run bá ti mẹ́ àná nǹkan kà wà ní. so nípa bẹ́ẹ̀ àlàyé kejì òun ni pé kí ni ìdájọ́ sọ̀rọ̀ àti pé ta lẹni tó lè kọ ìyàwó ìpínlẹ̀ nípa sọ̀rọ̀ òun ni kọ́ sẹ̀sọ̀ tára bá níyẹn wọ́n ìhájà ìlé tí ìyẹn lè ti wò ká sáà kàsóyè kọ́lọ́tẹ̀ náà ta wọ́sóyè àìsàn àti ká bí ikú ń jáde pé wọn ò lè burú jáì bí kò máa bú yẹn àbí kò máa lù yẹn ẹ̀kọ́ mẹ́rin bí ilé ìtọ́kọ rẹ̀ mu yóò lù ẹ̀kọ́ wọn ní bàbá kẹlẹ́ ẹjọ́ mẹ́ta yìí tí wọ́n ní wọ́n ti fẹ́ ẹ̀kọ́ fún ọdún ní wọ́n ti jọ wà ọ̀fẹ́ ti lọ ilé ẹjọ́ ní kẹ́ káwọn káwọn ní kí ló dé òdúdú lù yìnbọn má lù òun ni ìjà ni ní gbogbo gbà wọ́n lè ra ọ̀túngbà ọ̀yà obìnrin ọ̀rọ̀ ẹ má da oúnjẹ lé òun nífẹ̀ẹ́ rẹ̀ ó ní rọ́ nínú ti pọ̀ jù. kí wọ́n obìnrin burú ẹ kọ́ tọ́jú ọmọ àbí ń sọkọ́ bálabàla àbí ń bu àbí ń lù tàwí yẹn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí ń sọ̀rọ̀ gbòógì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí ń sọ̀rọ̀ ẹ̀yìn wọ́n sì kìlọ̀ fún ọgbọ́n àbí ń sọ̀rọ̀ káàkiri. Adé ẹ̀kọ́ ìgbàgbé pọ̀ lòdì ẹ̀rọ ọ̀rùn òsìjọ́ tó kù náà rẹ̀ lùsì yọ̀ọ̀kẹ́ sùúrù tuntun mi. agbègbè mi ọ̀rọ̀ ṣeré ẹ̀rí wọ́n ní títí sí bá ń wáyé báyìí títí sí bá ń wáyé báyìí bí pé wà rẹ̀ burú wọ́n yẹ kọ́ ọkùnrin gẹ́rì hájà nílé ṣùgbọ́n akọ kákọ̀yàwó lẹ̀ fi hàn bá níbù káàdà ẹ mọ̀ pẹ́lú mi mìtìláàpù ni tí ọ̀sán tẹ̀ máa kọ́ mi ẹni mìtìláàpù ẹ ti gbọ́ bí mo ṣe wí níbẹ̀ wọ́n ti mú mi sì kírù ìyẹn ni pé kẹfí rò tọ̀ láàkì ọwọ́ ní síkọ́tù ọba alága mìtìláàbù ni kọ̀yàwó kọ̀yàwó omi inú òun nìkan ti ó ti dẹ́wò sí ó ti fẹ́ wọ sẹ́ni ẹ̀wà ọ̀wọ́ ti rẹ̀ ló ti wọ bí sẹ́ni ẹ̀wà èyí ni kọ́ fẹ́ gbogbo wọn sílé o ẹ ti gẹ́tì sí wọn ò kú ju mẹ́rin náà lọ ṣùgbọ́n tí ọba fi sọ ọdún báyìí ló gbé rọ ni àti onílé ti tẹ béèrè owó fatima àdókẹ́ta ah! ni wọ́n ti wá méjì mo ti fẹ́ lẹ́yìn ìgbà ni. Ah! ó ti jẹ́ tóbi bẹ́ẹ̀ nígbà tí a tún dé kò jọ ọdún kan wá ní mú olùkọ́yọ̀ ìyẹn náà ti lọ. ọ̀pọ̀ ti ń rìn ìṣòro ilé akọ́ téèyàn bá ní kò ká dà sí ṣùgbọ́n lóbi máa ń lọ sí kò ń bí àwọn pàpà ńlá ju mi ọlọ́run ló máa fi sàdánwò fún yẹn. tó ìdí wàá sọ̀rọ̀ kan tó lè rẹ́ẹ̀dì kan lórí mo ti kà tó mẹ́wàá tó ti dẹ́wò bẹ́ẹ̀ rí lóòótọ́ kò ọlọ́wọ́ àdáwò tó ju wa gbàgbà ló ń dáhùn májọ kan wọn gbogbo àwọn bá wọn fi kàfi sùúrù kan wọn ìgbà wọn fi yẹ rẹ. aláya ọmọ ìyá mi aláya ọfẹ obìnrin náà ọjọ́ bí ẹni tó gbà lè àwọn alálùjọ tó ṣe. nígbà yóò fi mí kú báyìí kú báyìí àtàkìá nígbà yóò fi mí kú báyìí tóun ṣe tún ya aláṣẹ wọlé. aláya nínú ìfọlọ́ tó kẹ́ bá a mo wá nǹkan bá àgbà kọ́rọ́ ìyàwó mo ní kó tiẹ̀ kan nínú gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ní kò sí kankan ọ̀kan lọ́ wà nílé èyí tó ìyẹn takú sílé kọ̀ ní kankan lẹ̀ mo ní kó tiẹ̀ kan nínú àwọn tèyí kò lè ọba tí ń báyìí gbogbo ọba ni ah, àwọn kẹ ẹ wá padà wá káyàwó kọ́ máa lọ bíi mẹ́fà wá ní ìsìláàkù lọ́bẹ̀ yá wọ́n ti ní kíní kan ọ̀ kẹ́ni máa gbé ìdájọ́ bẹ́ẹ̀. aláyẹ̀ lómi ilé kan máa sàgbákò rẹ̀ ní kí máa ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ yàwó jẹ́ ọ̀kan lọ ọ̀là ni mo máa pẹ́lẹ̀ kejì mo máa da ẹ ìyẹn ọ̀kan máa wò kọ́tì torí ti yẹn ọ̀dà ẹ̀ ó ti là káyọ̀ rárá bíbí nǹkan. ìdí tí wọ́n ti máa fẹ́ yàwó èyí tí ọ̀dà yẹn máa fẹ́ lọ́wọ́ lórí ọdẹ sì mójútó ó fẹ́ nítorí wípé kíyàwó mi pọ̀ ọmọ mi pọ̀ ìdègbè mo fẹ́ fi ṣe fọ́rífọ́rí ọlọ́ọ̀fẹ́ yìí tó ṣe pé ìfún ajá ni máa ń lò ẹ̀sìn máa ń wọlé ìfún ajá tí wọ́n máa ti báyìí tẹ́lẹ̀ pàdé pé wọ́n gbọ́ wà ní òbí ọlọ́ọ̀fẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ àwọn ọ̀dọ́ àwọn máa ń dìgbà tó fẹ́ kírun àbí kọ́ máa pàṣẹ pọ̀ ní mọ́sálásí àrẹ́sì gẹ̀ẹ́sì kọ́ máa pàṣẹ pọ̀ torí tó bèèrè lọ́ọ́ yà sẹ̀ fìdílé ó tẹ̀lé ọ bàbá jù lọ́wọ́ ọ̀dùnkún onílé àdùwàlà ìta ló ń tún àdùwàlà wàhálà ó dé o. sẹ́yìnlá ìgbéyàwó àkọ́fẹ́ tó fẹ́ báyìí ní ṣe máa ń ṣe onífọ̀ ajá ni. abáni pé wàjíò fẹlọ ẹni tó ti dé kíní rẹ tẹlẹ láti fi bọ́ọ̀rì bọ́ọ̀rì ẹ bọ́ọ̀rì mú náà bá bọ̀ ẹlòmí fẹ́ tó ìgbé ìmúra rẹ̀ kò sí ìbolẹ̀ pé ìbolẹ̀ dẹ́ẹ́dẹ́ yẹn tó má lẹ́kọ̀ọ́ amọ̀kọlọ́kọ̀ èyí sì múra rẹ̀ tó bolẹ̀ dẹ́ẹ́dẹ́ kó lè má di ajá lórí bí àníyàn yẹn yẹn gbọ́dọ̀ mójú tó dáadáa tó jẹ́ pé akọ́ka kákọ́ ìyàwó láì fi bá ní bùkátà nítorí pé nìkà tó ní àwọn mọ̀tọ́ọ̀lẹ̀ àwọn dáadáa tá a fẹ́ tó wúlò ń bẹ́ẹ̀ nù rẹ̀ ìyẹn fẹ́ gbé kúrò nìyẹn. nínú àwọn ọ̀sẹ̀ tí máa ń tẹ̀lé ní ìgbéyàwó ní ẹ̀fẹ́ gbé kó ẹlòmíì ní kò ní sí rí mi o yóò ló ń kọ́ ìyàwó ẹ ojú ọ̀dà rẹ̀ kẹ́lẹ́kẹ́ mẹ́ta yìí wọ́n lọ sí ìyàwó rẹ̀ lẹ̀ ọ̀rọ̀ ti kẹ́kẹ́ fẹ́ mọ́ bí ọdún mẹ́ta tó ti lọ kó bí àwọn ọmọkùnrin bíi méje nìyẹn ń bá ń bá wọn ara rẹ̀ ọ̀gbá lọ bí ìyàwó dẹ̀ nínú àwọn dáadáa tó wà bẹ́ẹ̀ òun dẹ̀ ní àyíká àti láfẹ́ tí ìyàwó bá bẹ lọ́dún èèyàn èyí ò lè fi máa kẹ́mu irú nínú pálapàla èyí ò sì tún lè máa fi bímọ torí bẹ́ẹ̀ ìwọ tó ní kákọ̀ ìyàwó fi bá ní àwọn nínú àwọn ìṣesí kan tí ń bọ̀ wá sábàdà sọ nípa ẹ̀tọ́ láti ìgbéga rẹ̀ káti kọ̀ ìyàwó lè jẹ́ dẹ́dẹ́gbà ní ìfún èèyàn lẹ́pẹ̀rẹ́ ní tí bá pọ̀ pé kò ìyàwó rò téèyàn bá ti gbọ́ yìí pé ìyàwó òun gáskíá òkìrì irú ẹni tọ́lọ̀ fẹ́ ìyàwó oníṣìlá tọ́sí yìí pé tọ́ba ti dọ́gbọ́n rẹ̀ fi gan ló ti gbé wa tó a ti òkú ká yàrá lé ẹ ẹ yàrá sí ẹ ẹ sọ fẹ́ tó lọ àwọn ibi tẹ́ máa ń lọ ni ẹ léyìí tó a tún kẹ́ lálẹ́ yìí kò yí bẹ́ẹ̀ náà ẹ lọ ní bẹ́ẹ̀ téèyàn wá sọ pé ọ̀dà tọ́ba ti jẹ̀ ní ni bàbá ti gbé wa máa gbé okun wa fẹ́ ọfẹ dìda yóò lò yẹn irúfẹ́ mi yẹn gẹ́gẹ́ òun ni kò kó mi rádaràda yẹn lẹ kọ́má jásí pé yọ padà lọ gbé ọmọ tí èsì jẹ wá bá nílé àwọn tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ń tẹ̀lé láwùjọ wa náà ní ẹnìkan òun lọ fẹ́ lóyún àwọn owó àtẹjọ́ ti ń yẹjú rẹ̀ jọ́ ni àwọn ń bẹ́ bẹ́ẹ̀ nígbà tí wọ́n wà bẹ́ẹ̀ kọ́ àwọn bọ́ọ̀sì àtọwọ́ bẹ́ẹ̀ ẹ̀ láwọn àgbàlagbà wọn máa fa nígbà tá a yọ àlọ́dọ̀ àwọn àfa wa tá a ti kéwú nígbà rẹ̀ àwọn àjọ ń bá àtàwọn àfa wa jọ wọn ní àbílọ́wà wọn ní náà bàbá ti bẹ lókèrè olùwòsì sọ́ni wọ́n yára òjúbẹ́ ẹ̀dùn wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ sàlàyé ọ̀rọ̀ kẹta bá tẹ̀síwájú ìgbà táwọn arìn díẹ̀ sàá wọn ní bàbá ti mú kó wò lẹ́ẹ̀kan tí mo wò ó mú lórí sọ́ọ́mù yẹn pàtàkì báyìí ti bẹ́ lù wá ẹni tó bí yẹn. mo ní bọ̀ wá níbi tí àmọ́ ọmọ rẹ̀ ló ti bọ̀. òun lè yí sọ́ọ́mù náà sọ̀rọ̀. ìyá rẹ̀ wá ti pálapàla ní oyún rẹ̀ lọ́wọ́ dé ní pàtàkì yẹn ní. tó sì lè já sí pààrọ̀ ọkùnrin yẹn ní ọmọ dáadáa ni wà ìyẹn bàbá ó pálapàla ni. Tìrì pé tọ́ba yé tọ́ba tọ́gbọ́n rẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ tí sórí ẹ tó bèrè tó bá ya wọ́n ẹ̀wọ́ ẹ̀ bẹ́ẹ̀ tó ebi tó bá ti sún bì gàmá yìí á tún bọ́ síbò mi tó irúfẹ́ ènìyàn tẹ̀síẹ̀ ní kéèyàn kọ́ ọ̀lẹ̀ kọ́má àdìgbé yọ̀ padà lọ́jọ́ wọn lọ́mọ wa kọ́má àdìgbé yẹn ní ọ̀padà ti tẹ̀ yóò fún na yóò fún tẹ̀lé yìí ẹni tí ò lówó lára títí pé yòókù tó bá gbé bọ̀ máa mú ọ̀wá jọ mi aláṣọ sálá ń lọ fún tọ̀hún òní wà lóṣù bẹ́ẹ̀ náà ni tíyàwó ọba tó ní ilé náà sí rẹ̀ obìnrin tí èkìrùn obìnrin tí èkìrùn kéye ti báwí báwí tọ́ba rẹ ọ ní òkè tí ọba ti rí ọkọ̀ ní kí nǹkan náà ìyẹn lè lé dànù sọdí ẹ ṣùgbọ́n lílé dànù tí mo gbà lérò ni pé o ò ní fẹ́ mọ́ ní òkè lọ́yọ̀ yìí lọ́wọ́ dé ọkọ̀ dáadáa. àlàyé kẹta alifáàkù sọlá ẹ àwọn gbólóhùn tá a máa fi ń kọ́ ìyàwó méjì ló pín sí èyí tí èèyàn là mọ́lẹ̀ fẹ́. wọ́n lọ́wọ́ àtàwọn kan tó bá jáde fẹ wọn ti fi ìlímọdì ìyẹn nílé lábá wọn sọ pé sọlù láti sókè ara àti sọlù láti sókè mo ti kọ obìnrin yìí lẹ. àbí kò lè sùn fáyìn kò sọ pé àti sọlù kò kò ti dẹni tí mo kọ. àbí kò lè sùn mọ ọrùn kò sọ pé àti mo sọlù lẹ́kọ̀ọ́sùn àdìwọ̀ ti dẹni tá a kọ̀ lẹ̀. wọn làwọn gbólóhùn òun ní tọ́ka sí pé àkọ̀yàwó lẹ̀. àgbàdo ló bí ìlú mọ̀tọ́ mẹ́rin wí bẹ́ẹ̀ o pé irun kọ́ ọ lẹ̀ àbí kọ̀ mí lẹ̀ mẹ́rin wí bẹ́ẹ̀ o mẹ́rin wí bẹ́ẹ̀ o tó bákan náà àwọn gbólóhùn kan tún bẹ tó ti pé ìwùlà mọ́lẹ̀ ìyẹn ni bí èkó gbogbo ẹnu sọ̀rọ̀ òun náà ti gbólóhùn tó ti pé lè túmọ̀ fún ìyẹn kò bìnrin lẹ̀ bí kéèyàn sọ fún ìyàwó rẹ̀ pé à ń ti xalẹ̀ ìjà. Ẹ̀rọ sọ fún kéèyàn kú òlójú àdúgbò tó yẹ kó lọ náà èmi fẹ́ yọ bíbà yìí mọ́ ìwọ obìnrin yìí ó mi fẹ́ yọ bíbà yìí mọ́. kí ni wọ́n bẹ̀rẹ̀ sọ náà ẹ̀ bá wà ní rẹ̀ wọ́n parí díà wọ́n bá ẹ̀ o lè wí bẹ́ẹ̀ pé o ti tẹ́ni tó jìnnà sí mi. àdìgbò kan wípé hakulóki alágọ̀ọ́rì bíi yẹn ni kí o ti tiri arìnrìn àjò ó ti dá ìrìn àjò àbíkọ́sọ wípé lọ́ọ́ báwọn aráalé rẹ̀ àwọn àdàgbẹ̀ nìyẹn kí ni wá ní ìyàtọ̀ láàrin ìta làmọ́lẹ̀ àti ìta àdàgbẹ̀ wọ́n ń sẹ́rí ìta làmọ́lẹ̀ yẹn ìkọ̀yàwó ń bẹ́ńbẹ́ o kódà dé èèyàn ògbèrò rẹ̀ èèyàn bá mú lọ́rọ̀ gidi ọba máa fi sawẹ́wà tọ́ra níbi sọ́lọ́wọ́ àtàlà ní sọ́ọ́ جدهن جد وهزلهن جد àwọn ohun mẹ́ta kan bẹ̀ téèyàn bá sọ ọlọ́rọ̀ gidi ọ̀rọ̀ gidi náà ní àbá o tọ́ bá sì mú léré ọ̀rọ̀ gidi náà tún ní o alákọ̀ọ́kọ́ nu wọn ọ̀hún ní kí ni àníkà ilé yìí lẹ́yìn máa fi ń sáwàdà ẹnìkan bí mọ̀bìnrin ní ìsìn ẹ̀ wá kí wọn àwa náà fẹ́ o kò sì fẹ́ yàwó èmi ní fẹ́ o. ọ̀fẹ́ yàwó ní ilé o. ọ̀rọ̀ bó ti ń sìn ọ̀rọ̀ kẹ́nu mẹ́ta tó ṣe yí pé èèyàn sọ ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ gidi ni èèyàn sì ṣe é lérè èrè ni kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa dá bẹ́ẹ̀ ṣe àwọn ẹni ire wà ni dá lẹ́gbẹ̀ẹ́ ń lọ ẹ̀ ní ìjọ tó ti ní tí ó ti máa ṣe sí yẹn bẹ́ẹ̀ ní ọdún yẹn ọba yí màdánà báyìí kódà kódà lè ti máa lọ sọ káàkiri. ẹnu àlọ́ pé à lágbájá ni tẹ́ẹ̀jọ́ sọ̀rọ̀ àti ẹ̀ tí wọ́n tàn sọ̀rọ̀ jọ́bẹ̀ àlẹ́ lágbájá ni ìgbọ̀nyá wọn bá bí ìlọ́wọ́. àwọn àdàtí máa ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ gidi ìkejì òun náà wọn yẹ bí sáwàdà ẹ wò nílẹ̀ Sudan tọ́ba fi ọ̀gbẹ́ ọ̀tọ̀lùwárì ọ̀tọ̀lù ọ̀dẹ wa jẹun nìyẹn o ọba dáhùn ìjọba sọ yìí pé àlékàlá mọ́kànlọ́hùn bẹ́ẹ̀ o ìbínú ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn ń bọ̀ yẹ òtún dáhùn yóò ní sọ́lá àyà nẹ́bì kàtàkà tó fà nẹ́bì òtẹ́rì bọ́lọ̀ yẹn lé díẹ̀ díẹ̀ ju tàkùnfà àti tẹ̀kejì lọ tọ́lẹ̀ ìdẹ́lẹ̀ kẹrin báyìí yóò ní aláyà sọ̀lá òun ti kọ̀ sheikh ibn tèmi rahimahullah ta'ala torí bọ wàá jẹun ni o má tọ́ bá gbá àwọn òun nìkan àti kẹ́ ń sọ̀rọ̀ lásán ní ẹ́ tó táwọn olùmọ́sọ ní pé kèé ti fi ń sọ̀rọ̀ lásán o wọ́n fi ṣe dèédé ìgbà tóbìnrin ní parí ìmọ̀ra ẹlẹ́ẹ̀kẹta kejì yìí rárá wọ́n ti yẹ wọ́n ti kọ́ ń jèlú tẹ́lẹ̀ nígbà tó parí ìmọ̀ra àkọ́kọ́ ó tún kọ́ parí ìmọ̀ra ẹ̀kejì níjọ́ tó tún wá sọ ní pé òun kọ ìyàwó òun lẹ̀ ó tún ṣe déédéé kí ni ọ ìparí ìmọ̀ rẹ̀ lẹ́ẹ̀kẹta ọkọ ìyàwó ni ọ. ọ̀rọ̀ bó ti torí pé ọ̀rọ̀ gidi ni ìkọ̀yàwó bẹ́ẹ̀ náà ni wọ́n rọ̀ sí a kéèyàn sọ fún òun mi padà. báwo pé gómìnà bá sàlejò kéní kò lè gbà padà wọ́n bá sàlejò kejì kò lè gbà padà. ọ̀rọ̀ bó ti yẹ bẹ́ẹ̀ tó o ní sẹ́ẹ̀ máa ṣe ákíkí omi àti nìka omi àbọ̀ wa bẹ́ẹ̀. wàhálà kìnnìyà àmọ́ tí yẹn bá dà á pé ìkọ̀yàwó lè wáyé pẹ̀lú dídàpè àyàfi tí yẹn bá dà níyẹn tí yẹn bá ní àníyàn gbólóhùn yẹn lókun nítorí báwọn gbólóhùn yìí ìyẹn lè lo okùn nǹkan mi yàtọ̀ sí kíkọ rẹ nílẹ̀ kíkọ̀yàwó sì lè wáyé àfi kéèyàn ti kíni o kéèyàn láníyàn rẹ̀ tába ti wá rí mo ti sẹ́lẹ̀ kẹta òun ọ̀rọ̀ ìjà ìgbó tí ó sọ kàdé kọ́ gbà tó bèrò fọ́fọ́ ìyàwó tó sọ tó àjàdé kò ti kọ́ náà ní pẹ̀lú àjàpé yẹn. àlàyé kẹrin tọ́lá kò sunna wà fúru kíkọ́ ìyàwó lẹ̀ èyí tó ti dédé sunna àti kí ni ìdájọ́ rẹ̀. wọ́n ní wọ́n gbàlẹ́ pẹ̀lú tọ́lá kò sunna òun náà ní ìkọ̀yàwó lè tó pé kẹrí ayọ̀dà òun ní tó máa wáyé pẹ̀lú ẹ̀kọ́ sí Islam kọ́ yẹn ìyẹn dẹ̀ sì máa wáyé pẹ̀lú àlámọ̀rin méjì àlámọ̀rin alákọ̀ọ́kọ́ sóńkà tí wọ́n ní àfi kọ̀yàwó lọ́kọ̀ọ́ ìṣesí wo sì ni ìkọ̀yàwó máa fi wáyé nínú sọ́nà káraba ní ọkọ láti kọ̀yàwó tí ó kọ̀yàwó lẹ́ẹ̀kan ẹ̀yọ wúrò kan tó máa wáyé fi tóbore nínú ìmọ̀ra tóbìnrin ṣe nígbà tó sàlejò náà láwùjọ ní ha fi ìdí ọgbọ́dọ̀ bá lò ó níbi ìmọ̀ra tó sì yẹ ó ti lóun kọ́ obìnrin yẹn wá sí àlejò náà ìgbà tó fi àlejò yẹn dá ọmọra kò gbọ́dọ̀ lọ súnmọ́ wọ́n yẹ torókù hà ló wàá fi obìnrin nìyí lẹ̀ wọ́lá yóò ti fi ọ̀hà àtàlà àkọ́ni àáká òtún ní sì sọ pé òtún ọmọ hàtà tẹ́ńkọ́ di àìdàtò ha tí ó tún fi sàlejò ní bí ó sì kọ́ ni tọ́ba tún sàlejò ní yóò tún mọ́ra kò ní í súnmọ́ ọ̀rọ̀ bó dé bẹ́ẹ̀ yóò tún wá pa á sí ìdí pa á. tọ́ba tó ti sàlejò mí tó tún bọ̀ra yóò tún ló ń kọ́ ẹ̀mẹ́tẹ̀ ká pé mi. ọ̀rọ̀ bó dé bẹ́ẹ̀ ẹ̀sìn má jẹ́ àtàgbé tọ́ba kó lọ lé wọn kí wọ́n ta kílẹ̀ kan sàyẹn ló ná tó tó burọ̀ jù. ìyẹn ti bìí fẹ́ padà rọ sàwá kọ́kọ́kọ́ àdínkù kọ́kọ́ àtẹ̀lé kọ́kọ́ pé ti dandan ṣùgbọ́n tí yọ́ọ̀bà wọ́n lòun làlàyé ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ sọ yìí pé eré ànẹ́bí tẹ́lẹ̀ àlè ọ̀nà tẹ́ ẹ bá fẹ́ kó mi lẹ̀ ẹ kọ́ lẹ̀ pẹ̀lú kàbẹ̀rẹ̀ ìmọ̀ ìyẹn ni pé lákòókò tí o bọ̀ mi lò òun nígbà tó bá mọ́ra wọ́n ní sọdí pé gbà tó fẹ́mi ń sàlejò láàyò sábò lẹ̀ ẹ̀ka ẹ̀ gbọ́dọ̀ ká bí fẹ́ẹ́ ti kẹ́yọ̀ kan nítorí Abdullahi ibn nínú àwọn àfáàrà tí wọ́n ti lọ ní àwọn sẹ́lẹ̀ wọ́n sọ wípé àtúhùn mi ń pè ní ìjìmá ẹyọ kẹtọ kà yẹn obìnrin ó ń sàlejò yọrọ mọra ìbálòpọ̀ òsì gbọdọ̀ wáyé ẹyọ kẹsẹ̀ nìyẹn. pọ̀rọ̀bọ̀dì rẹ̀ ṣọ́kùnrin sọlá ti sunna ìkọ̀yàwó lẹ̀ káwá jẹ́ ti sunna báyìí kí ni ìdájọ́ rẹ̀ ẹ̀ka àwọn olùmọ́kò wípé téèyàn bá kọ̀yàwó lẹ̀ báyìí ìkọ̀yàwó lẹ̀ tó rinlẹ̀ ní o pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ta kà yẹn pé ẹnìtẹ́ bá fẹ́ kọmìnrin yín lẹ̀ ẹ̀sọ́ òǹkà yẹn ìyẹn ni pé fi zamani tòrò. mọ́tàlá kẹrù òun náà ni àtọ́lá kò lè lè rìn ìkọ̀yàwó lẹ̀ èyí tó ti fi àdáda lẹ̀ lélẹ̀ kí ni ìdájọ́ rẹ̀. ó ní ẹ̀rí ìkọ̀yàwó lẹ̀ tàdáda lẹ̀ ọ̀hún lè tó ti pọ́kùnrin máa ṣe ádàlíwọ̀ ti lè lù wọ́n ní sẹ́yìn bá kọ́ ìyàwó lẹ́lẹ́ mẹ́ta pẹ̀lú gbólóhùn kan ìyẹn jókòó lójú kan náà ọba ní àǹtí tọ́ọ̀lì fún àǹtí tọ́ọ̀lì fún àǹtí tọ́ọ̀lì fún bíi àbẹ́ ti gẹ́ àìbẹ́ẹ̀dẹ̀ tiẹ̀ kọ́ obìnrin tẹ́ ṣàlejò sọ̀rọ̀ ní kí àti ẹ̀jẹ̀ rẹ̀ obìnrin tẹ́ ṣàlejò ọmọ ara fẹ́ǹsì nígbà tí ó fi di ìgbà tí ó ṣàlejò mi èyí ti sáré rọ́ọ̀sì mẹ́tẹ̀ẹ̀ta fún ọ̀sàlejò ọmọra níbi nígbà tá a rọ́ọ̀sẹ̀ kan ìyẹn sọ pé a tọ́ ni nígbà ọdún yá ẹ̀sọ́rọ́sẹ̀ mi ẹ̀sọ́ pé a ti tọ́ ni ìgbà tí ó fi di pé ọ̀sàlejò ẹlẹ́ẹ̀kejì mẹ́tẹ̀ẹ̀ta ti pé ibi bí a lè léyìn pọ̀lọ́pọ̀ tí ìyẹn ọ̀tọ̀ súnmọ̀ àdìgẹ́yẹ ti kòmìnrin lẹ́ nígbà tí ń sàlejò lọ́wọ́ àbí nígbà tẹ́jẹ́ ìbímọ ń dà lára rẹ̀ lọ́wọ́ àyẹ̀bẹ̀rẹ̀ tiẹ̀ kọ́ kí èèyàn kọ́ ìyàwó lẹ̀ lẹ́yìn tí èèyàn ti bá lò wọ́n ní irú tàláàkù eléyìí bíbí àti aráàmù ní sẹ̀rí àkọ́ ẹni tó bá dẹ̀ síbẹ̀ ọ̀daràn ní ẹlẹ́sẹ̀ wọ́n ní sẹ́wárí tàláàkù bíbí àti nípa òǹkà yẹn èèwọ̀ ni èèwọ̀ ni o hàtà tẹ́ǹkì àdáwùjá ọ̀rọ̀ yọ ìyẹn ní pé ìyẹn ní pé tó bẹ́ẹ̀ dílé ti ẹlẹ́ẹ̀kẹta báyìí tó èèwọ̀ ni títí tí ó fi lọ sí kíni o tí ó fi ọkọ̀ mi pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́ọ̀tọ́ وإن طلقها فلا تحل له من بعد حتى حتى تنكح زوجا غيره. ẹ̀rí wọ́n ní ẹ̀bá pọ̀ ní kíkọ́ bíbí àbáyé nínú nǹka yẹn yọ sọ ní wọ̀ fún yọ sọ ní títí tóbi ni yóò fi lọ kọ́kọ́ mi wọ́n lòun lọ́rọ́ ọlọ́run tọ́lọ́run ti tọ́ bí kọ́ lẹ̀ ọ̀sẹ̀ tó fún mọ́lẹ́yìn ìgbà yẹn tó fi kọ́kọ́ mi ìyẹn ni gbọ́dọ̀ bá ti dẹ́lẹ̀ kẹta. tọ́lá kù bídíà yìí nípa àkókò rẹ̀ yẹn afẹ́kẹ́ yẹn ti kíni o nípa tálá àkókò dé afẹ́kẹ́ ìyẹn lè kọ́ obìnrin yẹn padà ká abẹ́rẹ́ ni ọkọ̀ ìyàwó bẹ́ẹ̀ pẹ̀lú hadith abdullahi bin umar ọ̀tá ti kàfó ayé kọ́kọ́ ìyàwó rẹ̀ lẹ̀ nígbà tí ó sàlejò lọ́wọ́ anábì sọ́nà aláfi pàṣẹ tọ́ba tí wàá gbà padà tẹ́tẹ́ ní kọ́ńtà obìnrin yẹn mú tí ó fi mọ́ra tọ́ba wù gbà yẹn yọ ọkọ̀ tọ́ba wù yóò ti ṣe kíni o yóò yóò yóò yóò fẹ́. kí ni ìdájọ́ ọdún yẹn bá kọ ìyàwó lẹ̀ lọ́nà ìdíjà àlẹ́ ìwọ̀ ni kọ́kọ́ kọ ìyàwó rẹ̀ lẹ̀ ní torí dídíà ọba àjọrò ń kàtọ́rọ̀ sílẹ̀ mẹ́ta àdínlọ́ọ̀kọ́ nígbà tí ń gbàlejò lọ́wọ́ àbí kó sì bá a lò lẹ́yìn ìgbà tó mọ́ra wọn lọ́rọ̀ náà sọ pé àtọ̀láńgó mọ̀rọ̀dà tàbí sọlẹ̀ ẹ̀ẹ́dẹ́jì lèyàn lè fi kọ̀yàwó àkọ́kọ́ ọdún tó lọ èèyàn lè fẹ́ lọ́nà tó da lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tọ́ba ti dẹ́ kẹta báyọ̀ ó tẹ̀sí rí òkè èèyàn lè filẹ̀ lọ́nà tó da kọ́ máa lọ lẹ́ẹ̀kejì lè fẹ́ àti kéèyàn ti dìnyọ̀ kéèyàn tún kùn rẹ̀ lẹ́ àtọ̀rọ̀ lọ́nkọ́ lọ́n ti sọ níbi áyà tá a ti kà tẹ́lẹ̀ ìgbìndà àbàbí kọ̀yàwó kákọ́ lẹ́kọ̀ọ́ hìrọ́ọ̀sì lẹ́nu tí ó wà ní mọ́tótó àti ní ìbàdàn nígbà yìí nítorí gbàgbọ́ láì fún ọ̀rọ̀ àmọ́ nígbà tó kọ̀yàwó rẹ̀ lẹ̀ ti ń sàlejò lọ anábì sọ́lọ́ àtàlà lọ pé kọ́ gbà padà wọ́n ní ṣùgbọ́n tí ẹ máa kó bí ilé lọ́nà ẹbí bí àtàrí àtàfi o bíi pọ́pọ́ ẹ lọ́nà ẹ̀sùn náà wọ́n ní torí pàdé pé kọ́ gba ìyàwó ní padà gbólóhùn gbà padà yìí sì wáyé ilẹ̀ báyìí náà wò ìtọ́lẹ̀ àyàfi ní ẹ̀rọ kó bí mẹ́rin yọ gbọ́dọ̀ yá gbà padà ajálùgbé ká sọ̀rọ̀ àwọn ọmọ bí ọmọ àwọlé ẹnu wa màá gbọ́ sọ̀rọ̀ lọ́sì ẹlẹ́ẹ̀kan náà mọ̀kànlẹ̀ mọ̀kànlẹ̀ mọ̀kànlẹ̀ àbọ̀fẹ́ kọ̀ọ̀kan lọ́mọ àwíkú tí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ó fi gbé tí wọ́n là sí náà ni àbá sí wàhíná ìdí wọn ní níbẹ̀ yẹn o tó ṣàbọ̀ hàbí mi tẹ̀lé kọ́ mi ń tọ́lá kí ha á kà fẹ́ yọ kẹ́ni owó lè ti rẹ̀ wà láàyè. ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta tọrọ sí yẹn ọ̀dà rẹ̀ láàmú ni á kà kó títí ni o tó tẹ̀sẹ̀ yọ kan. sọ mọ́sálà mi táàbù kó sí ọ̀hún náà ni ọ̀rọ̀jà nígbà yàwó padà. ìfẹ́ yàwó padà òun náà ni dídá wáyàwó padà ìyàwó ní yẹn kọ́ ọ lẹ̀ tí èsì pé yẹn ti kọ́ ọ sí àlejò mẹ́ta ti gbé lágbà lérò ọ̀sẹ̀ parí àlejò kátó mọ́ra lọ́sọ̀kọ̀ ọkọ̀ olùgbà padà mọ̀lọ́kọ́ ti yẹn sì ẹ mọ̀ pé ìdájọ́ pé àlejò mẹ́tẹ̀ẹ̀ta ti pé ó ti kó lọ lé wọn tó wọn bá sá padà wọn lápẹ́ mẹ́rin ní wọn ti sọ̀rọ̀ àtọ̀pẹ́ yẹn pẹ̀lú yìgì sísun àti dàda àti títún. ẹ̀sẹ̀ lẹ́yìn tó ṣe ọ ọ̀ ń kọ́ ọlákọ́ yàrá rẹ̀ mọ̀rọ̀ ó gbà padà ó ní ìdí ajídùn ọ ńgbọ́ ìgbélé rẹ̀ náà ló ti wà ìjáde ń bẹ̀ ìyẹn bá ṣẹlẹ̀ ọ̀ òfin ọlọ́run ọba ọ̀tọ̀ka sí àti súnà lẹ́bi àti ìjìmọ́ wọn ti ká bá wà náà ọba àlejò وبعولتهن أحق بردهن لذلك إن أرادوا إصلاحا Ọlọ́run ti fẹ́ rí àwọn báyìí wọn wọ́n lè gba ìyàwó wọn padà tí wọ́n bá fẹ́ bẹ́ẹ̀. àtọ̀rọ̀ ọlọ́run tó lọ́n sọ ibi. وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف. Ọlọ́run ti tẹ́ ẹ bá kọ ìyàwó lẹ̀. ìyẹn ni pé lásìkò yẹn bá súnmọ́ kótó ẹ fẹ́ wọn lọ́nà ìtọ́jà nígbà lásìkò ọ̀la dìbò yẹn ni bíbi rọ́jà òun ni lè máa rò fìyàn. ẹ wá sí tún lẹ́nu nínú hadith abdullahi bin umar ọ̀dà sọ ẹni bá ti sọ lápá abdullahi bin umar ọ̀dà sọ pé bá pa ọmọ rẹ láti ọkọ bẹ́ẹ̀ fún ọmọ fánílẹ́rọ ìjà ìhà kọ́ńdáyàwó ẹ̀ padà nígbà òsì kí alákọ̀ọ́ lé ni wọ́n kan ìsọ̀kẹ́ ọ̀sà padà ẹnu àwọn olùmọ́wákò ike ni yóò tọ́ bí ìkọ̀yàwó rẹ̀ lẹ́sẹ̀ wọ́n lẹ́sẹ̀ lẹ́sẹ̀ tí o ní ìpè ṣíṣe àlejò mẹ́ta fa ìdúnnalá ló rọ́ọ̀ṣì àtà ìrìn àìsà ó lè gbà á padà nígbà tí ń sún kàní lọ́wọ́. kí ni wàá ti di pàtàkì lọ́wọ́ abẹ́ òun náà ní láti lè fún obìnrin ní àǹfààní àbí láti lè fún ọkọ láǹfààní tó bá sábà mọ̀ pé ta láàánú sọ pé mo kọ̀ ya sílẹ̀ tó dẹ̀ tó fẹ́ máa kọ̀ntínú ìgbésí ayé pẹ̀lú ìyàwó ẹ̀ lọ ẹnu ọ̀dẹ́ sílẹ̀ fún eléyìí tó wà nù àánú àánú ọlọ́run tó ti fáwọn ẹrú rẹ̀. ìgbè kìí ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti sọ fún ọ̀fẹ́ mọ́bòdì náà ni ọ lọ tí ọmọ làwọn akẹ́kọ̀ọ́ àwọn àmọ̀jọ pé bàbá wa ni wí bẹ́ẹ̀ atóbìnrin ó sọ̀rọ̀ orí láì nígbà ìyàwó ẹnìkan tí ń sọ fún bẹ́ẹ̀ lọ́kọ̀ ọkọ̀ rí lọ́wọ́ àwọn ọkọ̀ bẹ́ẹ̀ tó pè tó ní ọ̀sán mi tó pè tó ṣe dáta tó ṣe èèyàn yìí ẹnìkan ní o ti ṣe bí oṣù bíi márùn-ún ọlọ́run mọ́ ti padà wọlé rẹ padà lórí ìnáwó gan-an ọ̀rọ̀ àkáàdì yóò sọ bàtà báàgì lóhùn ní báàgì tó tó kẹ aṣọ tí ó ti dédé ìbòmí lọ́ba tó bẹ̀rẹ̀ ń lò lọ sí ìwé. àwọn tó lu olówó yẹn bí e ní àbá ọbẹ̀ wọn bá tẹ̀ lé bọ̀ fẹ́yàwó ní ìwé ti fẹ́ wọ́n ti lè jẹ́ kánákáná. nítorí bẹ́ẹ̀ ló kí ìsìnkí dáadáa o. sọtọ́kùnrin bá ti sàbámọ̀ títí sára ní ìwé bàbá mi kò yan sí gbèsè ìjà lọ́dọ́lọ́ òṣèlú àtìyẹ́ ní gbà padà. kí ni wàhálà àwọn máa jẹ́ mo tó ti pé yan fẹ́yàwó padà. kì í bó de o òun ni pé obìnrin tá a pàlà kọ́ ọ lé ìyẹn lè bá padà pẹ̀lú àwọn májẹ̀mú májẹ̀mú àkọ́kọ́ wọ́n gbọ́dọ̀ já sí pé kíkọ́ ọ lẹ̀ yóò nà àdàdì lẹ́nu ìyẹn lọ́wọ́ òwúta òjì kò ní sí ìdó òǹkà tí yẹn ló pé kò ní sí òǹkà tó ti pé ọkọ ní kàwọ́ láti fi kọ́ ọ òun lè fẹ́ ta kò gbọ́dọ̀ sí ìfẹ́ fẹ́ ta ọmọlúwàbí kò sì gbọdọ̀ bí ìfẹ́ méjì tọ́ba jáwọn ẹrú wọn fẹ́ kọ́ra wọn tó ń kà yẹn bá ti lè pẹ́ ìyẹn ní pọ́n lẹ́ẹ̀kejì pọ́n lẹ́ẹ̀kejì tó fi kó lé láti ìlú ẹ̀rù hàtà tẹ́ǹtì àzọ̀wọ̀dàn wọ̀nyọ̀rọ̀ ọ̀sẹ̀ tó fún wọn tí ó fi kọ́kọ́ rí. lẹ́yìn náà ẹni tá a kọ́ lẹ̀ ẹ̀ tọ́gbọ́dọ̀ jáde pa ti súnmọ́ tẹ́lẹ̀ ẹ̀ tọ́ fẹ́ gbà padà káàkiri ẹni tá a kọ́ ọ́ lẹ́ẹ̀ni yóò jà tá a bá fẹ́ gbà padà yóò jà tó bá ti súnmọ́. nítorí pé gbà padà yìí kò lè wáyé illa fil idda àyàfi nígbà tẹ́ni yẹn bá ń ka àkókò rẹ̀. ẹ wá rẹ́ni tá a ti wọlé sí kí ló fẹ́ máa kà tó ti wọlé wa tẹ́lẹ̀ ìrà ti wọlé tẹ́lẹ̀ òun lọ́rọ́ ọlọ́run tó wọ́n sọ sọ́kùlà ọlọ́run ẹ̀yọ́ nígbà tó o lè lò. إذا نكحتم المؤمنات ثم طلقتموهن Ṣé ẹ bá fẹ́ àwọn onígbà tó dodo lóbìnrin ẹ wá padà kọ̀ wọ́n lẹ̀. Ní Adìmí Ani Tàmásù Òhùnà Tàmá Lákùnmù Alẹ́ Ìmọ̀ ní Ìṣẹ́sì Ìrọ̀tẹ̀lú Lẹ́hà. Ẹ ẹ wá sí ìfọwọ́ kà wọ́n ẹ sì bá wọn lò. Kò sí òkà kẹ̀kẹ́ kẹ́kà ọmọ alọ́ọ̀tì ẹ̀ náà àbíkẹ́ sí ẹ̀ káàtó sí ìsúnmọ́ kílẹ̀ náà bá kà omi ẹ̀yìn pé omi fẹ́ ọ̀ma sùn ká mọ́ sàlejò kéde sèké yóò ju bí ìta ti kéde o ká ti wọlé. ìkẹta ọgbọ́dọ̀ ká pé kíkọ́ yẹn lẹ̀ yóò ní lówó nú torí èyí tó lówó nú yẹn òun lèyí tí máa ń tẹ̀lé lọ́dọ̀ obìnrin tí ó fi rárá rẹ̀ lọ́wọ́ ọkọ ìyẹn ọ̀dẹ̀ ní í ṣe pẹ̀lú gbígbà padà. kádẹ̀rí ká sì wáyé pé tí abájá ti pé obìnrin rárá rẹ̀ lọ́wọ́ ọkọ pé yọ̀ǹda mi tí ọ bá fi di wípé ọkọ bẹ̀ padà obìnrin yẹn ní ọ̀yọ́dún sí pẹ̀lú ìgbì tuntun tẹ́ ọkọ ti bá padà kí ẹ padà tẹ́lẹ̀. bákan náà ẹni téèyàn kọ ọ lẹ téèyàn gbà padà tá a wí ọgbọdọ jáde pé yẹn ti ìyẹn dáadáa tẹ́lẹ̀ kò ní jáde bọ ẹ fún ní àyè kò lé tẹ́lẹ̀ nínú pàlàpàlà ló ti ká fún ló ti ṣe pàlàpàlà pẹ̀lú wọn lọ dé kò ní jẹ́ pé yẹn fẹ́ ìkì tó ń gbádùn yọ wáyé. torí bẹ́ẹ̀ kò sí gbígbà padà níyẹn bá kọ́ ìyàwó lẹ́nu ní nìkan àti pàṣẹ ẹni tó ọmọ ẹ̀yọ̀ǹda lọ́wọ́ òbí tẹ́lẹ̀. ajá sí pé fàyídà alábẹ̀rẹ̀ àzàwá tó bá já sí pé ìyàwó níyẹn ṣe tẹ́lẹ̀ kù lálàáfíà kíkọ́ ìyàwó ní òní lálàáfíà nìyà wọlé ká rẹ̀ rí tí ìkọ̀ ìyàwó ọ̀bàdìwá lálàáfíà kí lọ́wọ́ àtọ́kọ̀ ń gbà padà bẹ̀ tẹ́lẹ̀. bákan náà gbígbà padà yìí ọgbọ́dọ̀ já kóbìnrin ń fi àìsà lọ. bákan náà ìgbà padà yìí ọgbọ́dọ̀ jẹ́ mọ́lẹ́ jẹ́sà yóò jẹun tí a pinnu rẹ̀ àní so mọ́rọ̀ kan bí kan máa sọ pé ẹ tó bá ti di àsìkò ẹ̀rùn màá sà padà àsìkò ẹ̀rùn bò ó wọ́ adúrú ẹ ẹ àlejò yóò ti ṣe <laughs> àyíkọ́lọ́ fẹ́ wọ́n ní bọ̀dá mi ń bọ̀ ẹ àti mọ̀ bọ́yá oṣù tí ń bọ̀ ó dé ni àbí fọ́tí dè sásìkò yìí tí wọ́n bá ti dé wọ́n bá ti bá mi sọ ní gbọ̀ngàn yẹn nígbà padà wọ́n fi ti lọ́ọ́ ṣe déédéé àlejò mẹ́ta kọ́ mọ̀lọ́bá yẹn ní rẹ̀ kọ́dà bí yẹn bá ìyàwó bí yẹn kọ̀ lápọ̀ lé bí yẹn bá fẹ́ gbà padà bó lè yóò ti gbà ó lè wáyé pẹ̀lú gbólóhùn bí kéèyàn sọ yìí pé ẹgbọ́n o rọ́ọ̀jà àtúmọ̀lá àti ìyàwó mi mo ti gbà padà àbí kọ́ lóko rọ̀ ẹ̀sùn hà kó ti dá padà àbí àásùn hà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹn ni pé ọ̀rọ̀ já sùn hà àbí mo ti gbà mú. ó sì lè tún wáyé pẹ̀lú sẹ́ ẹni tó ti lọ fẹ́ mọ́ ọ̀sàlejò gẹ́ni ọkùnrin ti ní tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ wẹ ìwẹ̀ ta wí lọ́ba kú kó sùn tó gbogbo ara náà pé àwọn ọ̀rẹ́ náà ló ti wà lọ́ba ti fi ń jáde kọ́mọ́ bẹ́ẹ̀ dé ni tọ́bẹ̀ abáfájá lọ́nà rẹ̀ yà sọ ń wà sọ kí ló dé ìfẹ́ sílẹ̀ sí mọ́ inú ẹ lé àkóbí ṣe ń jọ sẹ́gbẹ́ tán nígbà tó di àná báyìí lẹ́yìn ìgbà tá a ti kí sáyìn fẹ́ bí ìyẹn ti lọ́ọ́ bá ṣeré ìfẹ́ nìyẹn ìyẹn ti bá padà lẹ́nu alẹ́ nígbà tí ìyẹn bá ti dàníyàn ìgbà padà nínú àwọn ọ̀dájọ́ tó ní í ṣe pẹ̀lú kíkọ́ ìyàwó alágbàpadà obìnrin náà kọ́ lẹ̀ ní kíkọ́ olúgbàpadà ìyàwó ní ìlè nígbà tí ń ṣe nǹkan ọ̀kà lọ́wọ́ ajá sí pé gbogbo òdẹ́wó ọ̀fà yóò ṣe kú àtàsọ tọ́lá nídìí aṣọ yóò sì kún nílé. kọ́dà ó ti lè sọ sọ fún yàn wọ́n yẹ kó bí ha ọ̀hún náà lè lọ kó lè lọ sí tókò sí kọ́rọ̀ wọ́n sì ti ń sọ fún kọ́ra wọn lápọ̀lẹ́ olè tó kó sí kọ̀rọ̀ ó sì lè bá a lò ó lè bá a lò ìkọ̀tà ni wọ́n sì lè fi kí ni o wọ́n lè ju ara wọn torí pé kò lè rẹ̀. Ẹyẹ bá fẹ́ gbomi padà omi táwọn kọ̀ sílé kìí sí dandan ní kí ni obìnrin dùn sí. Àti bàbá rẹ̀ bàbá yìí gbọ́ sọ̀rọ̀ ìgbà ẹ̀kọ́ ti kọ́. Ṣùgbọ́n tẹ̀yìn dà lọ́wọ́ báyìí o ọwọ́ ayakọ̀ wa ní ẹ̀hẹ́ ọwọ́ àlọ́ fẹ́ padà èmi sì mo bẹ̀ wá ní mo ti lọ bẹ́ẹ̀. ó lè má mọ̀ kí ni dandan ni kí ni obìnrin ló rọ̀bọ̀ díẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run náà ti kà tẹ́lẹ̀ wípé ọkọ̀ ọ̀rọ̀ là tó wọ́n àwọn ọkọ wọn wọ́n lè gba ìyàwó wọn padà tí wọ́n bá fàkùn sí. àkókò gbígbó mi padà yóò parí lórí ilé ti parí ẹ̀ńdà ó sàlejò mẹ́ta. ee tọ́bi ti mọ́ra níbi ẹ̀ńdà kéèyàn ọbẹ̀ ti gbà á padà tọ́kọ̀ ọba ti gbà á padà bá a nà sí mi nìkú ìdá ké sáájú láti dé bẹ̀rẹ̀ o bá a nà mi nìkú báyìí ní wọn lè ta tó gbòòrò obìnrin yẹn ti dìnnà sí ní ìdìnnà kékeré kọ́lá mo tẹ̀sí ìlànà o tọ́bi kọjá kpóró sílé wọn kò lè fẹ́ padà mọ́ o ìlà bí a àyàfi pẹ̀lú yìgì tuntun pẹ̀láwọn májẹ̀mú tó ṣe yìgì tuntun wà ní yòó jẹ́rìí ní àbí yóò wọ́ yòó bákan náà ṣáàjì lẹ́yìn àdìrẹ́. bákan náà ẹlẹ́rìí méjì tọ́jú ẹni dọ́gbọ́n ẹlẹ́rìí pẹ̀lú náà ṣùgbọ́n ta wílẹ̀ kẹ́lá tó dé ìyàwó tún padà àbí gbígbà padà yóò ṣẹ́rí wọ́n ní tọ́ba ti gbé obìnrin yẹn padà sẹ́sù yẹn obìnrin náà gbà padà yẹn tó bá sẹ́rí sọ́dọ̀ ọkọ ni. àìlàmọ̀ àfihàrá ha mìíràn àdàbí kọ́lá. sẹ́mọ̀ pé kò láǹfààní jẹ́ mẹ́ta lọ ẹyọ kan ti lọ bẹ́ẹ̀ nìyẹn o. pẹ̀lú onínú fífò owó ronú ní dáadáa o. kò sí yé rárá ọ̀sán nínú mẹ́tẹ̀ẹ̀ta ó ti mọ́ ó ti kó lọ́ọ̀dẹ̀ rẹ̀ rọ̀bọ̀dìyẹ́nsì tọ́wọ́ bá fi fẹ́ padà gbogbo májẹ̀mú ìgbéyàwó ni ó pè é tọ́ba ti wá padà ọ̀rọ̀ ọlọ́run yẹn sì dúró gbáhùngbáhùn tọ́lọ́ tó fi àtọ́láàtò mọ́rọ̀ kẹrin fásitì tó fi máa rò ní ọ̀hún tẹ̀sẹ̀rẹ̀ òun bí sáà. rọ̀bọ̀dìyẹ́nsì tọ́ba tó ti bẹ́ẹ̀ tọ́ bí padà lọ́lé wọn lẹ́ẹ̀kejì ọ̀làǹfààní jẹ́ ẹ̀kẹ́ lọ́wọ́ bàbá tó fẹ́ padà pẹ̀lú yìí tuntun àti sàdá ìké tuntun kọlọ́kọ́ díẹ̀ sí sábẹ́ tó ti dẹ́lẹ̀ kẹta báyìí ọba àdójú ẹ̀nìyẹn wọ́n ní fàyíṣà sọ́fà ọmọ yẹn fi gómi ní adájú sọ́lá ẹ̀ kọlọ́kọ́ bí rí ewu dàbí kí wájú ẹ̀ náà làwọn ti kẹ́yìn gbogbo àpàdé lọ́kùnrin ní tọ́ bá ti lò ó tán ọ̀tọ́ lọ́kọ̀ àbálàfà ọ̀sàlejò mẹ́ta ó kó lọ mọ̀ bẹ́ẹ̀ ti gbọ́ mi o tún padà sọ́dọ̀ rẹ̀ ọ̀sán àlejò lẹ́ẹ̀mẹ́ta ó mọ́ra ọkọ̀ líle wọn wọ́n tún wá tún gbà padà pẹ̀lú gíní ọ pẹ̀lú yéèjì tuntun àti àti gbogbo májẹ̀mú ẹ̀ àti sàdáàkì bíi wọ́n bá fúyà ìbínú tàbí ìtúndé lọ́bí padà lẹ́ẹ̀kẹta àǹfààní rẹ̀ ti pé o. hárùmọ̀tì alẹ́ yìí tóbìnrin yẹn ti dìwọ̀ fún ọ ó sì ti jìnà sí yányá ọ̀gbọ́dọ̀ fẹ́ mọ́ àbápadà kan títí tóbìnrin yóò fi lọ fi ọkọ kan ìyẹn sì tọkọ mi máa fẹ ìyẹn tó tún lè fẹ padà pẹ̀lú yìgì tuntun àti máàrí tuntun níbi iná ìlàdùn láti fi àǹfààní ìbéèrè lẹ. àgàmọ̀ pé ọ wà bẹ́ẹ̀. ẹ́ ọ̀gbìn. náà àwọn tí a bá ní a bá ní ìbéèrè àtàkùn ìgbà kí a náwó ká bèrè bèrè. That's all my words. Number two. Number three. Uh, Abu Musab, number four. Wàá tí a bá fẹ́ kọ́ wá síwájú náà dábàá kọ́. وعليكم السلام ورحمة الله méje ok. ìyàwó yẹn

bẹ́ẹ̀. Mọ̀tíà.

sọ́ọ̀fù obìnrin yẹn padà. Now, wa aleykum salaam. Salaam ami. Now àbí bóyá kéèyàn máa kájú ìgbàlú ju wọn lọ́wọ́ ní àbí kò fún un kéèyàn á máa ta ọkà fún òun náà ní kíkọ̀ ìjẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni nǹkan tí ó dá kọ́ńtróbàtì sílẹ̀ fún ìṣẹ́mọ̀ tí èèyàn bá tí òun káàkiri ìyá máa rí i tí ìmọ̀mù bá rí i tí ìmọ̀mù wá sálámù sí apá ọ̀tún ìgbà tó sálámù sí apá ọ̀tún ó tó wá sálámù sí àbáwí ó wá sálámù sí kò ayé àwọn ọmọ tó wá ní ìlànà tó abẹ́fẹ́ náà. ǹjẹ́ fẹ́ kárí ní ẹlẹ́yìn fún mi. ìgbéyà rẹ̀ sẹ́yìn àti ìyàwó. ọkà. ìbéèrè tí mo fẹ́ ṣe náà ni pé bàbá mi mọ̀ràn dáa tó bá já sí pé bàbá mi ò fẹ́ ó wá ń jòǹkà ẹ lọ́wọ́ òun ti pé òǹkà mẹ́ta síbi tó ti lọ sí ilé wọn ó padà wá síta pé ìdílé ni láàárín kó ń kà lọ́wọ́ náà ni ọ̀pá ti padà yọ lóde tí o tọ́ fi padà parí ilẹ̀ áwọ̀ ẹ̀kọ́ láàárín ra wọn. kí wọ́n darí pé òkan náà sì ní ẹni àti tó bá padà sí tó ti lọ sí ilé wọn ó padà wá sí máa bá ọkùnrin yẹn lápẹẹrẹ nísìn ẹnìyẹn nìyí <clears throat> oṣooṣù mẹ́ta àbí ẹjá sọ pé ó ti ṣàlejò mẹ́ta ó ti mọ́ra

naam aleykum salaam. Aya. عليكم السلام بل نعم náà náà ìbéèrè aláwọ̀kọ́ wọ́n lè sọ yí pé bisimilah alhamdulilah ìbéèrè tó kọ́ àná. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه. A sọ wípé obìnrin tí ó ní kí ọkùnrin fi òun lẹ̀ nígbà tí ìbájú ọ̀fẹ́ wọ̀ mọ́ bóyá nípa ìṣẹ̀dá ọkùnrin yẹn ní òfẹ́ àdéhùn ẹ̀ tó burú àbódẹ̀rí gbóhùn ọ̀fẹ́ máa pé ìwọ̀ pẹ́ fóun pé ọkọ látàrí báwọn ti jẹ ọjẹ́ lọ́kọláyà wọ́n wá fẹ́ gba kólọ́hùn lọ́dọ̀ ọkọ yẹn ọkọ ti wá fún báyìí pẹ̀lú yìí pé ó ti dá máàrin padà àwa sọ yìí pé tí ọba fi padà sọ́dọ̀ ọkọ yẹn ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú yọnu obìnrin yẹn ni o àwọn tí ń sìn nítorí pé sá iná lóbìnrin yẹn ọkọ̀ra àwọn yẹn yẹn ni torí wọn dáná sọ̀sọ́ lásán ní sọ̀sọ́ fún sábìsì ni pé ọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ ha tẹ́tẹ́ lè kọ́ kọ́ọ́lẹ̀ yẹ́nyẹ́ lẹ́ẹ̀kan bí ọmọ abá tiẹ̀ lọ lọ́dọ̀ pé ọkàn sàlejò ẹyọ kan ọ̀rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ yẹn ń sìn tó tí ọba ti di yí pé ọgbà padà àbí tóbi yẹn bá fẹ́ padà yóò jẹ́ pẹ̀lú yọnu ẹ̀ sọ̀rọ̀ òun náà lólówó òkú ṣe mọ́tẹ́lẹ̀ ọkọ sọ pé òun fi ilẹ̀ sọ yọ jẹ pẹ̀lú yẹnu rẹ̀ tẹ́tí mọ́ kó ti gba ó ti dá sàdáàkẹ́ padà fún yọ sẹ̀ sún igi àti sàdáàkẹ́ tuntun yóò tún ṣe lórí rẹ̀ àbí. Thank you. handle all the issues that have the world. But alikolo òun lè tó obìnrin ṣẹ̀rí àní ọ̀rọ̀ fún nínú nínú ìfẹ́jú tí ń bẹ nínú ìdílé abáwá nìyẹn ìdílé abáwá ọ̀fẹ́jú bọ̀ ẹ̀rí kọ́ wa nínú ayé alukur'ani yìí pé ọlọ́run lòun sọ alukur'ani kalẹ̀ bí lisani àròbí yìí mú rí ó ní bí wọ́n ṣe máa ń pè tó bá já sí wípé obìnrin ló fi ọkọ lẹ̀ pẹ̀lú àwọn kọ̀ǹdíṣàn tí sẹ̀rí àgbà wọlé àsọ̀nsìn ìyẹn ni wọ́n ń pè ní kíni o alikóòlù rẹ̀ ṣùgbọ́n wọ́n bá já sí pé ọkọ lọ́fẹ́ fi ìyàwó lẹ̀ òun ni wọ́n ń pè ní kíni o àtọ̀là ọwọ́ ajá sí pé ọkọ yẹn fẹ́ gba ìyàwó ní padà ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú yọnu ìyàwó tó sọ pé òun ò ṣe mọ́ ń jèlò ìyẹn wàá sọ igi rẹ̀ dáadáa sọ ìwọ́n tá à ń sàlàyé nìyẹn lẹ́yìn náà ni pé wọ́n ní tó ti kọ́ ṣẹlẹ̀ wípé obìnrin kan ni ẹnìkan ní kọ́ nínú ẹ̀yin mùsùlùmí ẹnìkejì tó fẹ́ nù mùsùlùmí ẹnìkẹta tó fẹ́ nù mùsùlùmí kódà pé lórí ẹnìkeje wọ́n sì ń fẹ́ dáadáa tá a lè pè lálásẹ́ wọn aláìkè sàlásẹ́ o àfi tẹ́ ẹ bá lè pè ìyá wa Asma bíntu Umayr tẹ́ ẹ bá lè pè wọn lálásẹ́ wọn lókun ẹnu yóò sì gbà láti ọ̀pá lásẹ́ wọn ni wọn torí ọkọ àkọ́fẹ́ wọn òun náà níta ni ọ Ja'far ibn Abi Talib rọ̀jì aláwọ̀ tàlá nígbà tó kú sí gágbá tó mọ̀ọ́kà ta ló fẹ́ lẹ́yìn ìgbà yẹn ọ̀gá kìrìsì dì nígbà tó bá kiri ẹtù jáde láyé ta ló fẹ́ lẹ́yìn ìgbà yẹn àlẹ́ ìbùn àbí tọ́lì àwọn nìkan ọkọ mẹ́ta wọn fẹ́ nù sábẹ́ bọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ń sìn so ó pọ́ síbùs ní ọlọ́dọ̀ tí wọ́n fẹ́ à tani ọ̀fẹ́ ilé ọkọ̀ kẹrin ni ọlọ́run ló ní ká dánwò tí wọ́n rí bẹ́ẹ̀ nílẹ̀ fáwọn rẹ̀ kẹ́kẹ́ àwọn ènìyàn kú ọlọ́run ló wọ́n tẹ kódà wọ́n tún bímọ fún àlè àkọọ́lẹ̀ fìdí ẹ̀ múlẹ̀. wọn bá nìyẹn ti rẹ̀ tó àlè fún tọ̀hún ní aláṣẹ́wó kọ̀ọ̀bá àjẹ́ wọn lọ fẹ́ sì keje wọ́n lè fẹ́ ó lè jásí pé yóò dùn lọ́dọ̀ tiẹ̀ tó wọn bá nìyẹn ti bẹ́ẹ̀ ni. tó torí bẹ́ẹ̀ ẹ wọ́n la gbọ́ pé <laughs> wọ́n lọ́wọ́ gèrè àrùn ká ọmọ gèèsì. <laughs> wọ́n ní àwọn ọmọ gèèsì lágbára yóò ká wọn. ẹja máa wò ó bọ̀ gbà ní. so wọ́n ní àtọ́lákùnlẹ̀ àlùbídìí ayé lè tọ́jú oníbídìí yẹn ni á kà sí ẹyọ kan. èyí tá a sì gbàlérò náà ni pé èyí tó ti pé yẹn wí níjòkó ẹyọ kan lẹ́ẹ̀mẹ́ta. wọ́n mọ́ra ní ìsìnkú tó àsìkò mọ́ra mi ò ṣe sùúrù mọ́ ó dijọ́ yọ̀ mo ti kọ́ lẹ̀ nígbà ó tó jimá mi tó tún tẹ̀lé oní àdúgbò ti kọ́ ọ́ lẹ̀ á kà sẹ́yọ̀ kẹ̀yẹ́ ni mo ta sọ pé á sóǹkà rẹ̀ bọ́rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ mo ta ń sàlàyé nìyẹn. bákan náà ọmọ tí wọ́n bí nípasẹ̀ nìkan ò mú ta ìnẹ́gbọ̀pọ̀ eré yìí táwọn ṣe à máa ń ṣe yẹn. ọmọ tó bá wá mẹ́ẹ̀ yóò wá foríjì ọlọ́run ní tíyẹn bá dẹ̀ ní èròǹgbà láti kí ni o láti fẹ́ gbè tíyẹn lọ fẹ́ dáadáa so yóò sì máa wá foríjì ọlọ́run bọ́yọ́ ọlọ́run ọba àlejò ọlá. ẹ́ ẹ́ so kọ́lọ̀ ọba padà á foríjì ọlọ́run kó fèrè jẹ dáadáa tòyọ́ jà sí pé wọ́n fi ìrìnà bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n wọ́n ti padà fi ní káàkiri wọ́n ti fi yanjú rẹ̀. ẹ ìgbó béèrè sí ọ̀kẹ́ náà àwọn ọmọ ìyá béèrè pé tó obìnrin téèyàn rí i pé oògùn ọjà tó ń bò sí ni ológun dé ni bí àwọn obìnrin tí wọ́n máa ń lọ ṣáàgùn fẹ́ sọ́kọ wọn bá máa kó lúkúlúkú sínú ọbẹ̀ yọ̀ àbátà rẹ̀ sí àbí wo òfin bá a sọ̀rọ̀ pé tó bẹ́ẹ̀ ti tẹ́ pẹ́pẹ́ ní wọ́n fi sọ fún yín pé kókó fi ń tì wá ó sì ti mọ̀ pé parí oṣù lọ́wọ́ àkọ́yà kó wá náà ṣé yẹn mọ̀ pé sáhírà ni. tẹ́lẹ̀ èlì náà ẹ mọ̀ pé báyà sàbáàbù ṣe máa ṣe tán tẹ́lẹ̀ èlì náà yẹn ó fi jọ́ máa ṣàlejò kẹ́lẹ́ kó má ti fò ogun pààyàn kó tó. bẹ́ẹ̀ ni o àjọ ṣàlejò ni o. Ah bẹ́ẹ̀ náà ni aláṣẹ́wọ́ burúkú tá a wí yìí o èèyàn ní sùúrù fófin ọlọ́run yẹn náà ni o olófin ọlọ́run ọ̀rọ̀ bó ti ń sin bó ti fi ọ̀lọ́ fẹ́ fún nítọ̀ láìpẹ́ ó fún lóhùn ọ̀lọ́ ogun ni ẹ̀ yín lè sì ní ìbọ̀rọ̀ sẹ́ yóò ti máa lò òkè ni àbí ọ̀dà. wọ́n ní bàbá lè tó tó lófin ọlọ́run èèyàn ayọ̀ ń darẹ̀. Oh, ẹ tọrọ bá ti wá rí bẹ́ẹ̀ kọndíṣàn dé nìyẹn sọtọ bá rí pé oògùn yẹn náà èèyàn rí pé oògùn rẹ̀ ti ń ṣe ó lè fi pa yẹn ẹ wúrọ ẹni tí ẹ mọ̀ pé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run idán olè wọn máa ń fi ń pa yẹn pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run èèyàn sì lè má mọ̀ ohun tí ń ṣe mọ́ bí irú arákùnrin tí mo sọ yẹn Ọlọ́run kọ́ bá ní ṣàtúnṣe ṣe sí rẹ̀ ìyàwó ni ó lé débi pé tọ́bí ti sì bá lò pẹ̀lú ẹ̀ báyìí gbogbo àlámọ̀rí rẹ̀ ó lè dúró ni. so ẹni yẹn dẹni yìí ó gbàlejò ni kì í ṣe sáàkìrà ẹlòmíì ń bẹ tó ṣe pé òun náà sóògùn ni ó fi ní nǹkan yẹn ẹdín ni yóò gbàlejò òun náà lè máa mọ̀ bóyá rìn fún rìn kan òun ló fi lọ gbàlejò burúkú yẹn àwọn yẹn fi kó sí la débi pé tí ẹ̀mí rẹ̀ bí ti kórìíra àwọn tọkọ sí báyìí yóò jìyà ẹ̀kọ́ àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ tẹ́mi ẹ bá kórìíra àwọn tọkọ sí yóò jìyà yóò jìyà nìyẹn pẹ̀lú pé yàní àwọn àlejò ọdún burúkú yẹn ẹ̀mí burúkú yẹn wá ti dára rẹ̀. sóbi ẹ̀ǹsìn obìnrin tó wá jẹ́ ẹ ológun oníkẹ́ni àbáláfẹ́wò yẹn èyí ò ní sùúrù fún abẹ́ tíkẹ́ẹ̀tì tó fi parí ìdá rẹ̀ ṣùgbọ́n tí yẹn bá rí i pé kíní yẹn ó burú abẹ́ tíkẹ́ẹ̀tì tí yẹn bá rí i pé ó burú ògùn ni ah, bóyá bíyìsínì láì táwí ó lè fẹ́ fi hàn yẹn lé mọ̀ ó tó dìgbà tí ó kú yẹn ẹja sí pé èèyàn wá ojútùú mi sí èèyàn náà lèèyàn wá bí tí ó gbé mọ̀rọ̀bọ́ di ń sìn èèyàn sì ẹ́ rí i pé àyà náà ẹ̀ dẹ̀ sọ pé èèyàn gbọ́dọ̀ mú wọn jáde kó nu lé wọn ilẹ̀ ayé àti nàbí fa iṣẹ́ àti mọ̀ báyìí yẹn náà. tọ́ba jáde talágbèrè kan ó lè jáde lé pẹ̀lú ẹ̀ irú tòògùn yẹn náà ó lè jáde lé pẹ̀lú ẹ̀ tọ́ba ti di pé kí ni ẹ fẹ́ mú ọwọ́ ìnira dání tó bá ti fojú hàn dáadáa débi pé nígbà tẹ tiẹ̀ wá kẹ́ báyìí àwọn kẹ́ wá ké sí ọ ọba ká ọmọ bíi tí wọ́n ti ń kó bòǹbò tí ń tó tọ́ kàlás kéèyàn yọ̀ǹda rẹ̀ torí ẹ̀yìn onígbèsè rẹ̀ tí ọ̀gbà ẹ̀mí yìí ọ̀fẹ́ gbẹ̀mí ni rọ̀bọ́ ti ń sìn yọ wá bò mí lọ parí ìdá rẹ̀ yóò fẹ́ máa ṣètò ìnáwó abẹ́sí gẹ̀ẹ́sì mo fẹ́ condition tẹ́ lè fi mú jáde nu lé náà nìyẹn ẹ̀wọ̀n fáyà yẹn náà tó ń sọ́tò tọ́lá ẹ̀ mú jáde kó lé ṣùgbọ́n yóò sún kà yẹn ní ìkáwọ́ yín náà níbi tí ó wà sákànù ni ọ tọrẹ lè gbà padà àyè bá mo lè lóhùn òṣògùn mọ ó lè túbà kàtẹ́dà rí mọ àwọn àyèmọ̀ yìí pé ẹ̀mí gba tútúbà òfin náà o torí lẹ́bọ̀ lóògùn tó bá lóhùn òṣùbà ó lè jẹ́ kéní ń ṣe o ó lè tún padà máa ṣògùn padà o ó yẹ kó gbẹ ní ọba lóògùn lọ́wọ́ kọ́lọ̀ kó dànù ni o nígbà táwọn ẹni fi ń ṣe alálàáfà kí ń gbèlò ọ̀sẹ̀ náà ọmọ mi kẹ́ ń gbà ìmọ̀ ní ẹgbóná àbọ̀rọ̀ má rí làbọ̀rọ̀ má rí sí yẹn lẹ́mi pé àà ah, ah, eléyìí tá a máa ń lò nígbà kan yìí tí yẹn bá tún tẹ òní ìpínlẹ̀ ńkọ́ nígbà táwọn èèyàn kúkú ní rí yẹn àjẹ́ ni wọ́n ní tuntun bá sákìrù èèyàn gbọ́dọ̀ gbára lé toró súnmọ́ kó ṣèké so pẹ̀lú kọ́ndíṣàn lẹ́bọ̀ lóògùn ti ń ṣe àtàláṣẹ́wó dé yẹn ìyẹn lè ṣe kí ni o ìyẹn lè mú jáde kó lé ṣùgbọ́n bíi tí ó wà yẹn yóò jẹ̀bi tó ti pẹ́ máa ṣe náwó yẹn fún ẹ máa ẹ mójútó títí tásìkò rẹ̀ ó fi pé tó ti bá tiẹ̀ lọ. bákan náà wọ́n ní fífọ́ lò lè mọ́mù nígbà tó sálámọ̀ sọ́tún káwa náà ṣe bẹ́ẹ̀ ọ̀sà tó sì kà ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí sheikh nara albani rahimahullah ta'ala ni wọ́n ti ṣàlàyé rẹ̀ pé ìyẹn ń túmọ̀ tàmáàmù lèmùtàbà kéèyàn fọ́lò lè mọ́mù yẹn dáadáa gan nìyẹn ṣùgbọ́n káwa rẹ̀ ń tó ṣe wípé ó ṣe sùúrù tí mọ́mù fi ní méjèèjì tán ẹ̀yin ò lè láì fi ẹnì kankan eléyìí kẹsì pé báyà náà sùn ní ọwọ́ ayé lórí ẹ̀fẹ́ nìkan ọ̀sán fóun. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tamamu mutaba'an pépé ìtẹ̀lé gẹ́gẹ́ bí sheikh Al-Albani rahimahullah ta'ala ni wọ́n ti ṣàlàyé ẹ̀ wípé ajá ti pé tẹ̀lé yẹn pé pérépéré ń tòótọ́ pé yẹn ń tábà ìmáàmù yẹn pẹ̀lú kó ti asalaamu aleykum wa rahmatulah ìyẹn náà wí téèyàn ó wí lẹ́ẹ̀kejì náà ìyẹn náà wí téèyàn. àwa sọ pé ẹni tó ní sùúrù tí wọ́n fi wọ́lẹ̀ méjèèjì pé kò mu ìwọ́n láti wá sọ pé kò tọ́ súnà ọ̀ ìṣèhájò ni téèyàn lè sọ pé wá bí ṣe ń ṣe àbí kéèyàn kàtọ́ àyẹ̀nìkan kó sàṣìṣe lórí àlọ́wọ̀ àìlà. ẹ̀yin ẹ̀jẹ̀ àdúgbò nísìn sọ́ba yẹ pé nígbà tí màmú sálámà aláàkọ́ wọ́n tún gbé sí mi létí yàn ọlọ́ọ̀ni sùúrù tí ó fi wé kejì tí só dé ńkọ́. gbogbo rákà mẹ́rin tó ṣe wàhálà sí gbogbo rákà mẹ́rin tó ṣe wàhálà sí. ààrẹ ti kẹ́ẹ̀tì tó bá nìyẹn ṣe rí nìyẹn ọlọ́dún bẹ́ẹ̀ kọ́ máa kóra wa fẹ́ má jà kóra wa sí wàhálà. tó bákan náà mo fẹ́ kẹ́ mọ̀ yàtọ̀ láàrin àtọ́lákù mọ̀rọ̀tà nìyẹn òun mo fi bẹ̀rẹ̀ kí òun náà tó fi parí síra wa. àtọ́lákù mọ̀rọ̀tà nì ń wí òun ni ọsọpọ ọkọyàwó nígbà tó parí àlejò kéní ó tún parí àlejò kejì ọmọra tán ó tún lọ ọkọ ìyẹn là ń sọ pé ìyẹn lè máa gbà á padà láì ní sẹẹsì ìjì tuntun ó lè gbà á padà pẹ̀lú ọ̀rọ̀ mọ̀rọ̀ bó ti yé ń sìn ó dẹ̀ lè gbà á padà pẹ̀lú iṣẹ́ pẹ̀lú kọ́ lọ́ọ́ bá ṣe mọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ tó bá ti wá di ẹlẹ́ẹ̀kẹta tó tún wí gbólóhùn yẹn pé wọ́n ọ̀fẹ́ mọ́ nígbà tó ti sì mọ́ra kẹta tán ọwọ́ akú lọ ní ọ̀sẹ̀ ẹ̀kọ́ lẹ́ẹ̀kan nìyẹn tó ti ń sìn yẹn ní tọ́lá kú àkọ́kọ́ òun náà ń pè ní bẹ̀yìnú ní tuntun kọ́rọ́. Ah, mẹ́nẹ̀ mẹ́nẹ̀ bẹ́ẹ̀ni yóò kó lọ lé bàbá ẹ̀ kẹ́lómi fi padà lọ fẹ́ sí wọn. àwa sọ fún yín pé ńgbà tó kó lọ lé wọn mo rò bẹ́ẹ̀ sí kẹ́ẹ̀tì ń sìn ńgbà tó kó lọ lé wọn yẹn bóyá nìkan fẹ́ o àbẹ́nìkan ọ̀fẹ́ o ṣé ń gbọ́rọ̀ mi yẹyẹ ẹyọ kan lẹ́yìn ló ti wà bẹ́ẹ̀ ni o bọ́yẹ́ nìkan fẹ́ o àbẹ́nìkan ọ̀fẹ́ o èèyàn láǹfààní àti fẹ́ lẹ́ẹ̀kejì pẹ̀lú yìgèdè tún àti sàdá àkejì tún. ọ̀rọ̀ ti ń sìn ọba tún padà sọ́dọ̀ ẹ̀ nígbà tó ṣe bí ọdún méjì ìbínú ti máa ń dìyàn bá tún dé ọba tún lọ fẹ́ mọ́ yìí náà ni ọ̀sàlejò kéènì ọmọra òótún wí ṣùgbọ́n láàrin ìgbà tí ń sàlejò kí ni o lè gbà á padà lé rẹ̀ tó ti yé ń sìn mọ̀rọ̀ bó ti yé ń sìn ṣùgbọ́n tó ọkọ̀ ọ̀gbá ẹ̀ẹ̀kejì ẹ̀ẹ̀kẹta mọ̀rọ̀ bó ti yé ń sìn bó o ṣe máa ń ni nì ìyẹn bá tún kó lọ lé wọn mọ̀rọ̀ bó ti yé lẹ́ẹ̀kejì tó ti yé mọ̀rọ̀ sáàni ti ṣẹ̀rí àgbín ni ẹ̀kọ́ ní jàǹfààní yẹn lọ mọ̀rọ̀ bó ti kílíà bẹ́ẹ̀ ẹ má jẹ́ pọ̀ mọ́ra wọn pọ̀ lọ́rọ̀ rọ́jà rọ́jà yẹn inú lé wọn yẹn ẹ̀kẹ́ kó jáde ń fi tàwọn tì í ní o tó tọ́ bá ti padà ilé wọn lẹ́ẹ̀kejì ọ̀rọ̀ táàní tí sẹ́rí àfọ̀n láǹfààní ni òtún láǹfààní àtúntì fẹ́ padà. sàwọn àbọ̀yọ́ lọ́kọ̀ mi o torí kì í sí dandan ní kọ́ lọ́kọ̀ mi àbí kò sí lọ́kọ̀ mi tọ́ bá wá fẹ́ padà ọ́ fẹ́ pẹ̀lú kíni o pẹ̀lú sàdáàkì titun àti yìgì titun tọ́ padà sọ́dọ̀ ẹ ó ronú sí o tọ́ ti padà bẹ́ẹ̀ ni tọ́ bí ẹ ti lè tún tọ́tún ìwọ́n tún kọ́ bó o ṣe máa ń ṣe nì ọmọra kínní ọmọra kejì ọmọra kẹta wọ́n bí ti lè lọ lẹ́ẹ̀kẹta yẹn àfá. tọ́ bá fi padà fẹ́ padà ìyàtọ̀ sí bẹ́ẹ̀ ni pé dẹ́gbẹ́ òun ni kọkùnrin kan ó ti já ládùn tí wọn ní a máa ń jẹ tẹ́lẹ̀ yẹn lẹ́ẹ̀kẹta tẹ́tẹ́ ṣùgbọ́n táwọn tàkọ́kọ́ àtẹ̀kejì yẹn kì í ṣe tẹ́tẹ́ mo rò bó ti rẹ̀ ní sí ṣùgbọ́n tẹ́lẹ̀ kẹta yìí fẹ́ẹ́fẹ́ òun ni kẹ́lómi ti jẹ aládùn tó máa ń jẹ yẹn. òun ni nìkan kò kàlẹ́ èèwọ̀ ni. ẹgbẹ́ ẹ afárágbájá ẹ dákun ẹ bá ń dọ́dọ̀ rẹ̀ ẹ bá ti dọ́dọ̀ rẹ̀ mọ́júmọ́ kọ́ padà sọ́dọ̀ mi. òun nìkan kò kàlẹ́ abẹ́bí fipele wọn ni. ó ní gbèjìnà sáà ní ọlọ́nkọ́ máa jẹ́ tẹni tó ṣe bẹ́ẹ̀ àtẹni tá a ṣe bẹ́ẹ̀ fún un nítorí kóbìnrin fi lẹ́tọ̀ọ́ <laughs> fẹ́ kejì ẹ̀ òun wá dọ́dọ̀ rẹ̀ ọba dá padà fún ọ. mo rò fẹ́ tíkẹ́ẹ̀tì ẹ̀ nísìn gbígbà padà ti lé ọ yàtọ̀ sí ti tìta yẹn tó ní tìta lọ́lọ́run sọ pé àtọ̀lẹ́kù mọ̀rọ̀ tẹ̀ lọ́lọ́run sọ pé tọ́bí ètò kọ́ ọ lẹ̀ lẹ́yìn ẹ̀kejì yẹn ẹ̀tọ́ fún mọ́ hátà àtẹ́ǹkì azáwòjàn láyìíràn tó fi sọ́kọ̀ tó ló ṣe rí nìyẹn nínú ìbéèrè tó wà mí báyìí wọ́n ní sẹ́lẹ̀ máa mú òun lè fi ń tiẹ̀ táwọn máa mú mọ̀ ní fi kọ́tọ̀ náà tọ́wá yẹ kí búlàní máa mú fi sí kí gbogbo àtàjẹ́ máa mú káfí síbẹ̀. wọ́n ní kóbìnrin kọ́kẹ́ kẹ́rù nínú àwọn obìnrin sílé wọn ò jìnà sílé àwọn òbí wọn kọ́kẹ́ kẹ́rù máa ń lọ gbé bẹ̀ bí òdi ọdún kẹyẹ ń lọ bá tẹ́ẹ̀ bá ti kọ́ra yín ìjà náà ní ẹjẹ́ máa lọ yanjú ẹ̀ tọ́rọ nípa ọkọ ajásí pé yọ bẹrẹ yọ sílé rẹ dẹ́nà ó ti láti wá <laughs> ó ti yọ padà lé láti wá sẹ́kí o láti wá sẹ̀sìn ẹ̀ láti wá gbófin ọlọ́run ọba tẹ tí ó fi ìdá yẹn ọwọ́ àná lé àwọn tó dá pé máa bá a kà á nínú sì béèrè déètì ìgbà tí tàbí tí wọn náà ha nígbà tó fi gbọ́dọ̀ ẹ̀ àgbẹ̀ mọ́kọ́ ó ọmọ àlọ́ ọba abẹ́ títí tẹ́ mẹ́tẹ́ta ó fi pé tó sì máa fún ní owó oúnjẹ rẹ̀ Allahu a'lam. سبحانك اللهم وبحمدك نعم àti sọ bí ọ̀dà ìmọ̀ọ́mù tí bá ti ń ṣe bẹ́ẹ̀ ẹ wàá bò míì tí wọn ò ti ń ṣe bẹ́ẹ̀ ni mọ́sálásí ti fọ alihamudulilayi àfàbẹ́kùtà tí mọ́sálásí kéré torí bẹ́ẹ̀ ẹ dákun ẹ jẹ́ ká náà gbìyànjú ká lọ wá owó bìtìbìtì owó sójú títì níbi tí rọ̀ máa kọ̀ ká kọ́ mọ́sálásí súnlẹ̀ sí bẹ́ẹ̀ ọlọ́run ọba òkè wa. Àwọn akẹ́kọ̀ọ́ ọ wọlé kó sì sọ fáwọn èèyàn yòókù káwọn náà máa ṣe bẹ́ẹ̀. tẹ́lẹ̀ ni ọlọ́run ọkẹ́ wa ẹ jẹ́ káwọn náà gbìyànjú ká kọ́lọ́ bá ṣe sùn náà ajá ti pé kí èso ni. lórí ẹgbẹ́ tí wọ́n bá pè mí tí wọ́n bá fẹ́ kọ́ mọ́sálásí náà ṣe kò ní skua mo ní kí ni wọ́n pè bẹ́ẹ̀ kò skua yìí kì ni.

ẹ ṣe ń kó lóòótọ́ kò ju sáfù mẹ́ta lọ ṣùgbọ́n wà pa báyìí ọ̀rọ̀ fẹ́nìkan ó sì máa tẹ̀kẹ́ òsì ń bẹ́ẹ̀ tó torí bẹ́ẹ̀ kí níyẹn ká ká sàmójútó rẹ̀ dára kọ́ làwọn bá àlejò lápọ̀ kẹwa. ọ̀yà ọ̀yà ọ̀yà. Thank you. Ìjọ máa ń tí wọ́n máa ń sọ jù náà ni kọ́ ẹ kọ́wé pé ìwé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wẹ́ẹ̀lì. Òun ló lára àfíà nínú àwọn ọ̀rọ̀ tó ń sọ pé ìwé odidi kọ̀ọ̀kan ní àwọn ọ̀wẹ̀ yẹn. Tó fi ń sì kọ́wé ìwé háìdì yẹn pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀ ó sì wẹ̀wẹ̀ ìjùmọ̀ àná bẹ́ẹ̀ náà ló ní jánábà ọwọ́ ìwẹ̀ jánábà yẹn àti pé ó ti ajẹ́ òun náà wá lọ́ọ́ fi jánábà sí jùmọ̀ ó tókòtò sọ lórí ìkìláfù pé àbísíyàn lè mú àníyàn kó kì í bọ̀ irọ́ rẹ̀ ń tọ́ fẹ́ ṣe sọ̀látù wòdò àti tẹ̀híyàtul masjid ṣé yóò ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni àbí yóò ṣe lẹ́yọ̀kan eléyàn jẹ́ mọ́sálà ìkìláfù yàtúmọ̀ wallahu a'lam tí yẹn bá wẹ̀ lẹ́yìn kan tó bá láǹfààní ẹ̀ tí ò bọ́ sásìkò ọyẹ́ báyìí sọ ó sì mú ó sì ń sìn. àjọ oru yẹn lọ ayédèdè ìwẹ̀ yẹn hukman ni ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí sáwà jẹ̀nẹ́bà kò lára àbí kò kò lára ẹ má gbàgbé pé tí ẹ bá ní jàǹdàbà lára ṣe bá ìbéèrè tí wọ́n lọ́gbọ́n béèrè ní ìsìnkú obìnrin tó ní jàǹdàbà wọn níjà náà bà ní ìsìn ìmúra fún wọn ọwẹ òròjú mu kò sí yẹ ká sùn bẹ́ẹ̀ o ẹ má jáwé wáyé pé tí yẹn bí ilé ní àlùwàlá kó tó di pé yóò sùn ó yẹ yẹn sí jànáàbà tọ́ra lẹ́là sábà máa ń fi nǹkan ẹni sí àbẹ́ẹ̀ sì kẹ́ẹ̀dì ọ̀pálẹ́lẹ́ yẹn máa ń fi jànáàbà sí kí yẹn bá fi sí alẹ́ tó kí yẹn gbìyànjú kọ́ wẹ̀wẹ̀ yẹn ni ọ̀ nítorí pé wà nù súnlẹ̀ pé inú súnlẹ̀ tí wọ́n fẹ́ ká ká tó sùn ni kí yẹn wà ní mọ́tótó torí ẹni tó bí sàlùwàlá kó tó di kó sùn tó ti wà ní mọ́tótó òun ní pẹ́ nìyẹn kò ní yí po báyìí níbi tó sùn sí àfi kí màláìka máa ṣàdúrà fún màláìka máa sùn pẹ̀lú ẹni yọ́dẹ̀ sì máa ṣàdúrà fún pé ọlọ́run bá ń kẹ́ lágbájá ẹ dákun àwa tá a máa ń ní jàǹdàbà tá a máa ń fòrò jù bọ̀ ẹ yá gbìyànjú ká máa wẹ̀wẹ̀ ni sùmọ́bìnrin wa ni wọ́n ní jàǹdàbà ìgbà tí ọlọ́ọ̀ yí ara wò báyìí tọ́ bí olóṣù náà ṣe kú dé nìyẹn bó láti ṣe Allahu alam kọ́ wẹ̀wẹ̀ yẹn torí pé kì í ṣe lásìmù ni pé tọ́ bá ti wẹ̀wẹ̀ yẹn kọ́ sáfi kíhùn mo fi jáde pálù àlàyé rẹ̀ sáà lè fi kírun ẹni pé sẹ̀rí àsọ fún wa ìgbé lápẹ̀rẹ̀ ní sẹ́ni tó ní jànáàbà ọ̀fẹ́ sùn ọ̀rọ̀ ojú ṣe kò lè wẹ̀ kó sì ẹ̀gbìn ojú kó ṣe kí ni ó kó sálù àlà àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ó fẹ́ jẹun àbó fẹ́ mu nǹkan kó sálù àlà súnà ni sálù àlà nìyẹn yẹn lè gbé kírun kò lè gbé kírun ìwẹ̀ yẹn dandan ni kọ́ wẹ̀ Allahu